gbà mí o gbà mí o baba, gbà mí o lọ́wọ́ ẹni tí ń ṣọ́ni gbà mí o ṣọ́ mi o ṣọ́ mi o lọ́wọ́ ẹni tí ń ṣọ́ni tá a kò mọ̀ bàbá díjú àwòrán nǹkan kan bẹ́ẹ̀ lọ̀rọ̀ lọ̀rọ̀ káfínú ẹnu máa jẹ́ o. àǹtí ẹ má bínú pé mo miss call yìí mo ń ṣe nǹkan ní fóònù mi dẹ̀ wà ní silence. owó ọkẹ owó ọkẹ báwo ni. mo wà òkè yín kọ́ mà. náà kò sí ẹlẹ́sẹ̀ ló kàn fẹ́ kó bá mi replace àwọn kan lẹ̀. kí la fẹ́ mú kúrò kí la fẹ́ yọ kúrò. Um, ilé Dr. Bíṣẹ̀sán ọmọ tẹ fi síbẹ̀ fún wọn tó ń ṣọmọdọ̀ yẹn mo fẹ́ kó bá mi mú kúrò but wọn lodge any complaint fún mi in fact wọn like ọmọ yẹn gan wọn lodge complaint kankan. look don't get me wrong mi ò sọ pé ó ní any complaint lórí nǹkan ní tó mo fẹ́ kó bá mi mú kúrò. <laughs> but àǹtí yẹn máa le díẹ̀ o ọmọ tó yẹ pé wọ́n máa ń sọ fún mi báwọn ṣe láìkẹ́ bó ṣe wà hard working kí ni màá sọ fún wọn pé ó ṣe tí màá fẹ́ fi lọ mú kúrò ń bẹ́ẹ̀ ma. I will give you five hundred thousand. five hundred five hundred thousand ah. eh, nǹkan tó ṣẹlẹ̀ nípa àti ẹ̀tí mú kó yẹn gangan kọ́ ni issue but kí ni màá sọ fún wọn gangan pé ó ṣe ṣe mọ̀ màá ṣáà drop reason kan fún wọn. sọ wọn bí bàbá ọmọ yẹn ṣẹ̀dá láti lórí ìbò ó dẹ̀ fẹ́ fọmọ èsì school ó dẹ̀ ti ń tẹ́tì yẹn pé màá fọlọ́pàá in the next twenty four hours tó bá tó bá ìdánwò. Ah! òótọ́ dẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ tún rí yẹn sàn kò kò sẹ́ni tó fẹ́ ṣẹjọ́ kò sẹ́ni tó láìkì case. thank you send account number ata hello ah ti já fóònù mi o jẹ́ n kọ́kọ́ account number you know. mi ò mọ nǹkan tó kàn mí pẹ̀lú reason kí n tèmi pẹ̀lú reason náà fẹ́ sẹ́ndì five hundred thousand kí n tèmi. ẹ àǹtí èmi dẹ́nu kí n lọ ti confam rẹ̀ nọ́mbà seven gaoba street ní máa ń gbé òun àti ìyàwó ìdẹ́lẹ́jọ́ ń gbé wọ́n dẹ́nu kí n kàn wó ni kódà wọ́n ṣèbímọ kọ́ láì gbọ́ mẹ́rin ṣàlàyé sí i bọ́tú nínú wádìí tí wọ́n wá wádìí lọ́rọ̀ wọn ni wípé dàgbà bìkú lọ máa ń bì. bros ṣe rí ibi tẹ́ni kí lọ yìí mi ì understand ibẹ̀ address tẹ send fún mi ibẹ̀ gangan ni mo lọ nọ́mbà ilé tẹ fún mi gangan ni mo lọ ìgbà tí mo tẹ̀ débẹ̀ mo ń béèrè orúkọ ẹni yẹn wọn láwọn ọmọ yàtọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ even wọn ṣẹ̀fẹ̀ mú mi lórí ìgbà tí mo ń béèrè gan bóyá kẹ́ ẹ send address yẹn fún mi kí n padà lọ bóyá ṣe mistake ni mà. èmi ò lè ti wá. ọ̀ṣun ni mà. ọ̀ṣun. bẹ́ẹ̀ni. ó ní láti look at very stupid boy sọ fún ọba boys pátá ìbẹ̀rù ọgbọ́n nàìjíríà twenty four hours mo fún yín kó disappear. arábìnrin mà. kó kọ́kọ́ tó sọ twenty four hours ni o ti ní one minute báyìí. aláàbí dáa àpótí ẹ àgbà tí rere ló ta

ṣe ló yẹ kó ṣe dáadáa torí pọ́hùn tá a bá ṣe ṣóhun la ó gbà ó àní ohun tá a bá ṣe lóhun la ó gbà á máa rántí pọ́ba òkè fọwọ́ lẹ́rán owó ṣẹ́wọ́ ẹ̀ máa rántí pò ṣàòkè fọwọ́ lẹ́rán owó ṣẹ́wọ́ ẹ̀ yóò fi fún ẹ̀ gẹ́gẹ́ bó ti tọ́ sí ẹ. Ah. orúkọ jáde ni. ó lè mọ rántí ọkàn mi. mo ṣe jẹ ọ tọ́jú gbogbo náà. mo ti gbé ṣé mo gbà tí mo ti wà nílé ìṣá mo ti wà níbẹ̀ yẹn for the past twenty minutes ó dẹ̀ mi gbogbo bó mo ṣe ń clean tó ń bend níwájú ẹ tó ń ṣe gbogbo ẹgbẹ́ ni mo rí mo mọ̀ mọ̀ mi ò gba entrance yẹn wọlé mo lọ tán lọ gba kitchen wọlé ni ṣé mo bóbìnrin ni mí eh. mi ò lè fi ọkùnrin bí irun tiẹ̀ lẹ̀ sínú ilé pẹ̀lú ọmọ ọ̀dọ̀ kí wàá sọ pé mo fẹ́ máa on kí tó wọnú ilé mi kí ni mo mọ̀ tí mo lè bá kí ni kí ló fọ́ ni. are you serious. which one is are you serious. ọlọ́run yọ ọmọ yẹn pé mi ò ka tó ń ṣèrànù pẹ̀lú ẹ o mo máa make sure pé àwọn soldiers ọ̀ gbé wọn ọ̀nà ọ̀nà gidi gan lọ́n swim nínú gọ́tà ni and ọlọ́run ti ẹ̀ báwọn náà ṣe pé ọmọ gidi kan ni kò mess around with you because mò ń ṣọ gidi gbogbo bó ṣe ń bend yẹn mò wò pé hmm, ọlọ́run àti ẹ̀já kẹtàgùn kọ́kọ́ tiẹ̀ fẹ́ kó lọ fara kọ́kọ́ mi lásán ọkọ́kọ́ mi tiẹ̀ mọ́wọ́ sí lára ẹ̀yin méjèèjì ikọ̀ ẹ̀mí ilẹ̀ máa rò pé ó ṣẹlẹ̀ kí ni kí ló tẹ̀ fọ́ kí ló ń pa ilẹ̀ ìrìnàṣọ́ pé mi ò mọ̀ kan tí mò ń sọ ni. This is the most hilarious thing I've heard today. Hmm. So set me up. Ebi o set ẹ o náà mo sọ pé tí bá rí ọmọ yẹn tó bá ń ṣòṣì lásán, mo máa ní kọ́ nà pa ni. So wo bíbẹ̀ hmm, ní sùúrù mi ò fi ọkọ mi ta káìtó mi ṣáà bá ẹ jà mo bá ẹ mi ò fọ mi ò bẹ bẹ fẹ anything now. so if i wanted to cheat on you right ọmọ ọ̀dọ̀ ni màá cheat lórí ẹ pẹ̀lú. ọkùnrin ni ẹ ẹlẹ́ran ara bíi tèmi náà ni ẹ ó lè sọ pé a lè sọ ó lè jẹ́ pé period kan ara ẹ kọ́ lè lọ mú òfokò ọ̀pọ̀ fẹ́ but god so good i am seeing the both of you that you are not doing anything. you drama queen. you can say that again. <laughs> anyway o ti pass test so mi ò bẹ ẹ so pass. Me obey bá ẹja o pass it. so this is how you test me all the time. anyway jolly just give me a hug i'm home now. are you so, serious. Oh, so omi me shall be no. You ṣáà bínú ṣé mo bá ẹja ni. o lè bá mi jà kí o ti pass test me so just come come. o worry. come thank you darling. olùwà. àbí ìsinsìnyí ọkọ coming, balẹ̀ kókó mi come ṣe rárá. mo ló tẹ́ ẹ̀ òun ọmọ àgbọ̀mìrègún sáolú ọmọ sànlẹ̀ yẹrẹ ọ̀rọ̀ mo yọ ọ̀rọ̀ ó tán ta láyò ó dé lọ́la funfun láyò obìnrin àjàgùnmalẹ̀ o èyí tó lóyún alápá ìsíkí nínú alápá ìsíkí ṣàwòṣàwò ó tẹ ọmọ o ó tojú dẹrẹ wa ni àwa ara wa ni. ee pa òrìṣà ta ló kọ́ ọ lódù tó fi ń ṣàwo àwòdì ọ̀sà ta ló kọ́ ọ lódù fi ń ṣàwo èdìdí abala rẹ o aláṣẹ ọ̀gọ́múlẹ̀ rúru òrìṣà dádùn lọ la tó ẹyẹ mọ <laughs> ẹ ti múlẹ̀ báyìí o ọjọ́ ọmọdé múlẹ̀ lọ́mọ o. kò mọjọ́ tóun ó dalẹ̀ ẹ gbọ́dọ̀ dáadé ara yín o nítorí ọjọ́ tí eégún dalẹ̀ láṣọ ká lórí eégún ọjọ́ kò ló dalẹ̀ ó sùn sókè èèpẹ̀ ṣé ẹ ti gbọ́ báyìí àdìtí o. ayé o. tún ó yà jẹ́ oṣù balẹ̀ ṣàgbọ́n làróró fáwọn náà ó yà ẹ̀yìn àgẹjẹ ẹ̀yìn àgẹjẹ ìràwọ̀ òkè kò ní jápa rẹ̀ ọ̀lẹ̀ ó ká mi ìràwọ̀ òkè ká ìláyé tó a ti ṣe bó ti yà ṣe báyìí ó wà kó àwọn méjèèjì báyìí ó kàn lọ sọ́dọ̀ ìyá gbogbo àṣekágbé tó wọ́n wá ṣe fún wọn ń bẹ̀ kò jù bá ń lọ ó ti tán ó ti tán ń <laughs> tẹ́rí iná ni iná ọmọ ara lẹ́rí hùn ẹnikẹ́ni tó bá dà lẹ́nu wọn òkè ìpẹ́ ni ó sùn ọ̀yá ẹ mọ gbẹ́lẹ̀ ọ̀nà bẹ́ẹ̀. ẹ máa lọ akẹrẹgbẹ tó kọ̀ pọ́nmi <laughs> bọ́ọ̀lù ẹ̀kọ́sọ́ bá já ìlú àjẹni èmi ló ń jẹ́ ògiri òsà èmi tí mo ní wọn òṣògùn kàwọn tí mo pè yá àná pa lójú oorun èmi aláàánú èèyàn tí fi má dé lérò fọ́ agbẹ́bẹ̀rẹ̀ tí máa rí mi bínú kó lè mú wọn sára <laughs> first step nìyẹn ẹ ti múlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n oh máa place ẹ̀ sẹ́yìn kò fi tẹ bá wá dénú létẹ̀ ẹ̀ lọ yẹn ẹ fẹ́ lọ fojú filẹ̀ ni kò sí bílé náà ṣe lè wà tó kó má ní nǹkan tó ń nọ́ọ̀sì láàrin ara wọn ọkọ lè jẹ́ oníṣìnà ìyàwó náà dẹ̀ lè jẹ́ oníṣìnà ara ọmọ wọn lè má yà àbí bóyá àbúrò tó ń bá wọn gbélé bóyá kankan ṣe ibù tí ni wọ́n bá tún wá tòrò káàrin irú ẹ̀rì ara information ká nídìí lọ́wọ́ yín nìyẹn. Um, ṣé ẹni bẹ́ẹ̀ ṣe ń lò ẹ fẹ́ lọ spy àwọn ilé tàbá ti plant ní sẹ́ spy ní ẹ kò disguise bí house ẹ̀ pọ̀ ṣó ti yẹ ní they will be giving you fifteen thousand naira at the end of every month àti Mama fún ní two fifty ẹ wá gbowó yẹn lásán ṣe rí ó pẹ́ ju àríró ẹ̀ rí ìmọ̀ mọ́ ẹ gbọ́dọ̀ get back sí wa ẹ ní láti mọ nǹkan tó ń ṣe wọ́n nínú lẹ́tà fi ń sí yẹn ṣó ti yé yín ẹ má gé káríde wé báyìí nǹkan tó bá ṣẹlẹ̀ ń bẹ́ o yí nǹkan tá àwọn yín lọ ṣe nínú ilé yẹn gangan ní kẹlọ́ mójútó o ṣé ń gbọ́ mi tó bá wá pẹ́ ju àríró ẹ̀ rí three months tẹ́ ẹ bá get back èmi ò mọ̀ nǹkan tó lè ṣe yẹn. dọ́mọ̀ after all said now image méjì lẹ ní problem right ẹ wá bá wa fún solution àdè ti render a solution for me. two hundred and fifty thousand fi ń ṣòwò ọmọ kékeré mi ò me kí n share mi báyọ̀ ṣeré ẹ lọ síbẹ̀ ẹ ṣiṣẹ́ iṣẹ́ tó bá ràn mí nìkan ṣe ẹ deliver for me. if at the end of three months uh, deliver anything ma pa yín yes ma'am. yes ma. mi mọ̀ yín rí mi mọ̀ yá yín mọ̀ bàbá yín ìmọ̀ yín tó bí mi ní any emotional attachment kankan sí so ẹni yín ò jọ mi lójú ẹ bá ń ṣiṣẹ́ mi tẹ́ ń gba owó mi ẹ máa rántí pé it's between life and death ẹ bá la inú yín láti sọ anything tí kò yẹ kẹ́ sọ jáde ìmùlẹ̀ tẹ́ mu yẹn á ṣe kíni àgbèyìn ikú ló ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn yẹn kò sọ̀rọ̀ mo ti bá Clarence sọ̀rọ̀ kẹfọmọ yìí kẹfì replace ọmọ tọ̀hún yẹn and um, you Share account fún àwọn méjèèjì all right place ọ̀hún. okay hmm? Alright. Alright. all right. All right. Driver mi ńkọ́. Ó wà ń ta àwọn mọ́tò. ṣe ti gbọ́ ọ̀pọ̀ tó sọ fún mi tẹ bá ti dọ̀hún ẹgbẹ́ oyè mo bọ́ bẹ́fọ̀n lápapà kẹ́ẹ̀dọ̀ bẹ́ẹ̀ bọ̀ kẹ́ẹ̀rì láti kẹ́ gbàgbé nǹkan tẹ̀ ṣe ń bẹ̀ ikú lẹ fi ń ṣeré ikú ó yẹ nìṣó nílé. bó ṣe ń gbọ́ ṣé ìmọ̀ lè ṣiṣẹ́ báyìí. ìmọ̀ ṣe ló máa délé wa fílẹ̀ ó ní kárísímà yà. máa rántí pò ṣàkè fọwọ́ lẹ́rùn ohun òṣèwọ́ ẹ̀ yóò fi fún ẹ yes mo understand but you get kẹ́ ti ṣe findings nǹkan tó mọ́ ọ̀nà. But I understand that, but it is necessary for you to know that. Àwa la so fucking insane. yìí sìn. Alright, ṣe gílẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe a Since of ọ̀sán pé àwọn òbí ẹ̀ lọ́sọ́pọ̀ fẹ́ kọ́ ọ fẹ́ mọ́ padà dẹ́nu. Sọ ìbéè. ẹ ẹ kò sí problem ẹ mú mi náà wà kàn wọ wọ́sọ̀ I mean we need somebody all right done. Uh, darling. Yeah. tẹ́lẹ̀ ń bá rojọ́ látàárọ̀. ohun tó mọ ọmọ ẹ wá ni. ẹ eh, kí ló sọ pé ó ṣẹlẹ̀ wáyé tó ń pe fóònù ẹ. because she said she couldn't reach you. so ìwọ dẹ̀ ni next person tó yẹ kó pè meanwhile kí ni reason tí wọ́n ṣe tó pọ̀ ń fẹ́ wá mú ọmọ náà. ó ní pé òun láti fẹ́ mú ọmọ lọ ipe wọn ní on demand láti pé kọ́ mọ́ mọ́ padà wá sí ìlú of some shit like that. Eh. torí ẹ lọ ṣe pé fóònù ẹ. <laughs> oríṣiríṣi. ṣé ìwọ dẹ̀ lọ́dọ̀ ẹ̀ pé yìí sí pé fóònù tí mi ò máa lọ the next available person tó lè pè ọkọ mi ni kó lọ pé fóònù ẹ straight. so ta ni wọ́n pè mo léèyàn nípa òun pè ẹ́ pé òun gbé gbọdọ̀ yìí máa ń ṣe yẹn pé mi ò máa pè mo lè ké tó time kó mú fóònù kó jù sí nìkan kó má gbé it's wrong tí emergency bá wà nǹkan. What the next person to relate to me? Oh Lord. Now we're going to start arguing over this, right? Ole mi bo kankan èrè mi bẹ pẹ̀lú mi láti san folukuluku. So, you might miss it eh? because um, ibi you are an excellent person. Ẹ̀ẹ́dẹ̀ pé wọ́n kí n sọ fún yín pé ọ̀hún ọ̀gá ò fẹ́ kó lọ. Èmi gan ò fẹ́ kó lọ mo ṣe wo ṣé kun ni àbí ká fọwọ́ kun salary rẹ would that change everything. a ó máa lọ ó ń lọ báyìí. <laughs> anyway there is nothing we can do about it but ṣòlì dada tó ń ṣe mí báyìí tá a fẹ́ nífẹ̀ẹ́ tá a fẹ́ kó lọ tó dàbí family wa báyìí sìn that's the same thing kó máa ṣe lẹ́nu rẹ̀ tó bá lọ mo lè ṣọ́ ọ̀pọ̀ lọ́wọ́n ọba a máa dúró tì yẹn. ẹ kí ló tẹ wá di ṣó fẹ́ máa tẹ̀lé lọ́sìn ni because kò yé mi ọ̀rọ̀ ìtúpọ̀ jù ẹ mú òpó mo dáadáa ni. kò tó sọ pé ṣe nǹkan ti ṣe i mean she is effective ó ní tí ọba ṣe dáadáa ẹ jẹ́ àwí. èmi gan mọ̀ èmi gan ò fẹ́ kó lọ. she is effective she is efficient i i don't know what can you do without her. ó parí. Um, lóòótọ́ mi i know but so i. sọ fún wọn kó pé àwọn òbí. ẹwẹ fífi gbogbo yẹn sílẹ̀ jàre. Ah, ẹ̀wẹ̀ àti ẹni choice níbi tí ọ̀rọ̀ ọ̀dẹ́ yìí ṣẹ́rí bó ṣe wà yìí kó tó di pé ó wá sọ́dọ̀ yín ibi tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ because gbogbo wọn bó ṣe wà yẹn a máa ń keep diary kọ̀ọ̀kan fẹ́yàn kọ̀ọ̀kan ni gbogbo ìwà ẹ̀ bó ṣe wà yẹn ó wà nínú diary mo wá wò pé àǹtí àtọ̀ǹkù ṣé bọ́n ṣe náìsì sí ni àbí bọ́n ṣe náìsì sí mi fúnra ara mi gan tí mo jókòó yìí mo wá rò pé kí ni mo lè ṣe kí n tó rí ọmọ yìí ọmọ tí mo mú wá yìí ah no no no no no mo ní láti gbé diary yẹn sẹ́gbẹ̀ mo wá wo àwọn qualities tí ọmọ ọdún ayọ̀ yìí ní tí ẹlòmíì náà ní ìgbà tí mo máa compare méjèèjì mo rí pé ṣìkẹ́mi bíi twin sister ẹ̀ ni. you know baby o ò ti rí pọ́n jọra wọn àpà. èmi náà ń wo bẹ́ẹ̀ but ó dàbẹ́ ni pé eléyìí ga ju eléyìí lọ but they have the same face. are they related. wọ́n jọra wọn tiwantiwa náà ni o ẹ gbàgbé facial o. èmi ti trust you know because i mean since seems like pé ilẹ̀ provide ilé i'm sure she will do better as well. in fact ìfẹ́ jẹ́ kẹ́ ẹ rò pé ah ọdún ayọ̀ lọ ṣìkẹ́mi ni next person bó ṣe wà yìí mo trust ẹ jura mi lọ. Um, anyway um, èmi um, yóò understand yín mo dẹ̀ mọ̀ pé kí n mú òfò fún wa so anything tẹ bá ṣe mo fara mọ́. ok um, ìwọ gba tiẹ̀. wọ́n ní ọgbẹ́ bí ló kù. so since then kò dẹ̀ ti ń lọ sí kò lè fi take care of for the main time níbi tó ń lọ kò fi gather rẹ together. èèyàn ah. gidi ní ọmọ gidi ní ẹ́ torí ẹ̀ náà làwọn náà ṣe fi pé ká fún ẹ níyẹn àti àṣemọ ah, ah, jẹ̀bi mi mọ inú mi dùn. wọn gbọ́dọ̀ fi aṣọ mọ iye o. bàbá ò gbọ́dọ̀ ṣe o. ṣèbá mo bí ẹ̀lọ́ láwọn fẹ́ rí wọn bá lè fi ìyà jẹ èmi ti gbìyànjú bọ́ọ̀ lóun ti bá mo ti mú rọ́pò wà fẹ́yìn tì yín. sórí òun ló ti gbẹ́ envelope yẹn ìwọ náà wá wùwà tó jẹ́ pé tó bá ń lọ lọ́jọ́ iwájú ní bá ṣe ń dunnú yìí náà ni o <laughs> ìwọ náà lè gbẹ́ envelope. ó yẹ bàbá tiẹ̀ kí mú ẹ wọlé ní lọlé ẹ ṣe gan àti ẹ má fi àjẹ́ o ah, ah. kọ́kọ́ gbọ́dọ̀ ṣe o má tún máa rí ẹ lọ́dọ̀ èmi dè ojú tí ń ro wọn nìyẹn wọn ò lè jókòó tí wà á jù ẹ ṣe gan sà ẹ ṣe sà bẹ́ẹ̀ ni sà thank you sà ẹ ṣe sà nìṣó lọ́nà wájú ẹ ṣe gan sà ẹ ṣe gan sà tọ́jú rẹ o ojú ròhun náà ni má wọ́n yìí jù ẹ yá sà. gbàmí ó bàbá gbà mí o lọ́wọ́ ẹni tí ń ṣọ́ni gbà mí o ṣọ́ mi o ṣọ́ mi o lọ́wọ́ ẹni tí ń ṣọ́ni tá a kò mọ̀ bàbá dìjú. àǹtí mi ò rẹ́ni sọ ìdí pàtó tí mo fi kúrò níbi tí mo ti ń ṣiṣẹ́ yìí àti pé bo lẹ wọ́n mú mi lọ báyìí. mo ń lọ pa ẹ nì mo mú ẹ lọ síbi ikú ni ah, àwọn tó ń ṣiṣẹ́ ní báǹkì gan wọn béèrè lọ́wọ́ ọ̀gá wọn tó bá transfer wọn ẹlòmíì látẹ̀kọ́ bá máa gbé lọ Kaduna lè gbé lọ Kútúwéńjú kò ní right láti béèrè lọ́wọ́ ọ̀gá ẹ̀ pé kí ló dé ah, ṣé mo pàwọ́ agent àwa la rí ni ṣé wọn mọ̀ kóore ni mo ṣí ẹ ni yìí tó fi sáyà yìí tó mú dání yìí ṣé tí mi ò bá sọ pé kò òǹbí ṣọ́ máa fún ẹ ládùúrú owó yìí ni àbọ̀wọ̀ ìjọ sálárì ẹ ni mo dẹ̀ ń rí bí mo dẹ̀ ń mú ẹ kúrò níbi bí o dẹ̀ ń béèrè question lọ́wọ́ mi o ṣàfihàn kí n fi gbogbo ẹnu sọ̀rọ̀ kí n fi gbogbo ẹnu sọ̀rọ̀ èmi ni mo mọ̀ nǹkan tí mo rí tí mo fi ní pé kò kú òǹbẹ yẹn ẹ àti wípé owó tó wà lọ́wọ́ ẹ̀ yìí kó mọ bó ṣe máa mi ìfẹ́ yájú ni ó yẹ kí n ti gba owó yẹn sínú báàgì mi kó mọ bó ṣe máa fún mi níṣẹ́ ẹ̀ tèmi ń tó bá mọ̀ pé ó nídìí iṣẹ́ mi àǹtí ó ní iye tẹ máa ń já nínú owó oṣù wa tẹ́lẹ̀ ṣó yẹ kí n tún fún yín lówó kẹ tó bá mi wá ṣẹ́ ni. ìyá mi ọ̀rọ̀ tó dẹ̀ sọ yẹn ó wọ̀ mí lára díẹ̀ o ò ní ìdìkò fún mi lówó ṣebí february la wà ìgbà mélòó ni december fi ń dé tá a bá máa fi ṣẹ́jú lọ ṣẹ́jú bọ̀ december ti dé ish wàá ríṣẹ́ ń parí ọdún já lọ <laughs> má bínú mà má tó ọmọlúwàbí ara mi ṣe. ibo ló forúkọ sí tẹ́lẹ̀ tó ń jẹ́ kùtàǹtì. ẹ awálà mọ nǹkan tá a rí mo nírú ẹ ń lé mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ gbogbo ẹ ni mò ń wò pé ṣó máa dá pé pé ọmọ yìí máa digbá mu kò digbá mu kò má lè bọ́ ọ̀tà mọ́ ṣó yẹ kí n fi gbogbo ẹnu sọ fún ẹ wọ́n bí tó bá dẹ̀ ti pè wọ́n wọ́n máa ń fi nǹkan báyọ̀ sọ̀rọ̀ látòrí fóun tó bá fi lè padà dé bí ó lọ nìyẹn. èmi ni jésù ẹ mo ṣe wà ibi tí mo dẹ̀ ń mú ẹ lọ ó tún bẹ́tà ju bíbà ẹ lọ tó nǹkan tí bá ti ní kó ṣe ni kó ṣe àwa náà ní irú lé ṣáwádà kakàn wò pé kíbi ìṣẹ̀lẹ̀ sí yín ni mo mú ẹ kó òǹbí o tún béèrè question pé kí ni mi ò láìkì ẹ̀. Ah, kẹ̀dẹ̀ máa wọ ṣe ni bó ṣe wáyé èèyàn kan gbọ́dọ̀ wáyé mú kékeré lójú ẹ̀ ni hmm. mo ṣe é ṣe. kò sí nǹkan tí ò lè ṣe iṣẹ́ kọ̀ọ̀kan kì í ró lójú bó ṣe wáyé bí aṣọ kún gbogbo inú ilé yìí ó máa fọ̀ tán but problem ẹ̀yọ kan tó ní ni wípé ah ó láìka oúnjẹ gan-an. eré <laughs> rìn ni. <laughs> Ah, ah eléyìí kò o kò kí ṣe e, eléyìí jẹ dìríkà gàrí mẹ́rin o. oh my god. <laughs> tó bá fi lè jẹ tán báyìí ó dẹ̀ kún jẹ ló máa ń fún ní ẹnájì tó bá fi lè jẹ tán báyìí bá sọ fún gbogbo lẹ́yìn ẹ̀ dáadáa. ó máa fọ̀ tán. kò sẹ́ni tó kì í jẹun oúnjẹ normal náà oúnjẹ ah, ah. normal kéèyàn jẹun ẹnu àwọn ò ní problem pẹ̀lú kéèyàn jẹun. ọ̀fẹ́ ló ń jẹ ń bì. <laughs> Ah, wọ́n ló ń jẹ wà ọ̀fẹ́. wọlé yóò wọlé ilé wa. ọ̀fẹ́ ìkúnjẹ ṣe look at me she's smiling omi eh. oláìkó oh, oh, oh, jẹ fún mi. oláìkó jẹ fún mi ah. ọlọ́run ló mọ púpọ̀ ní tó ń jẹ sí <laughs> mo tẹ̀ tún sọ̀rọ̀. Ah, ẹ lè ní iṣu pẹ̀lú ẹ̀ asọ́ ah, anyway that is good tó bá jẹ́ tó ń jẹ a lè ní problem pẹ̀lú ẹ̀ eh. all nǹkan tèmi ò like ni pé kọ́mọ lazy ẹ wo àǹtí kò síṣẹ́ kan tó mọ̀ kankan ṣe ń bí báyìí yàtọ̀ sí pé kọ́nu tiẹ̀ kan fọ bóyá toilet kọ́nu kitchen ó tán èmi fúnra mi máa ń dáná fọ́kọ mi kò sí anybody tó lè dáná fọ́kọ mi bí mo ṣe wà yìí. ẹ sílẹ̀ sí kitchen ló máa ṣe ah. ẹgbẹ́ ìgbẹ́ odidi màálùú kan tán ó máa bọ̀ tán. èyí tó ṣe pàtàkì jù ń bẹ̀ mi ò láìkè kan mọ̀ jalè wọ́n ń jalè bí o. Ah, ah, ó lè bá wo eléyìí ó lè gbogbo nǹkan ní mi ò lè fi jẹ́rìí ẹ̀ bọ́ tó lè láyé ṣé rí bẹ́ẹ̀ sọ nǹkan yín nù kẹ́ misplace ẹ̀ kẹ́ má mọ̀ bí tẹ́ fi sí tó bá rí ó máa wá fún yín níbi tó náà ìsìndé tí mo trust ẹ̀ dé nìyẹn àbí mo parọ́ ni. ẹ eh. eh, okay because um, um, I must be sincere àwa ò mara pamọ́ àti ah, máa fi pé everybody nǹkan kan náà ni wa in fact nǹkan tó jẹ́ kí last ọmọ ọ̀dọ̀ wa wọlé sí wa lára tó jalè ní báyìí yẹn ah, èmi ti decide pa nígbà ọmọdọ̀ mọ́ ìyàwó mi ló ṣàní kí n jọ kí n eh, jọ you understand. kò sí problem gbà yẹn kò sí wàhálà kí lorúkọ ẹ. tèmi lorúkọ mi wa. Ah, àtiwa náà kòrò ń bì tèmi dùn mà. <laughs> kò dẹ̀ ní kòrò lágbára náà lọ́tún máa dùn sí ni. àmín àmín àmín kò ah, sí problem eh, eh. bọ ẹni sùúrù àǹtí ṣẹ́rí bí mo ṣe wà yìí mi ò ṣíra lẹ̀ mo máa ń bora délẹ̀ ni èèyàn kò lè wá wá sílé mi kó wá máa wọ ẹmọ táńtọ́ lọ́hùn nǹkan tí ò make sense ẹ jọ aṣọ tó wọ̀ yìí ẹ jẹ́ kó máa wọ leggings sí ẹ ṣàánú mi ẹ jọ torí ọlọ́run. Ah, ẹ wo èyí tó wọ̀ yìí gan-an kí ló ṣe é ó àkọlẹ́sà ìbò ìbò ló ti fẹ́ rí ó máa ń wọrí tó bá jẹ́ pé kó fi scarf bò ó ló máa fi bò ẹ̀yin fúnra ara yín tẹ́ nílé ẹ ìṣíralẹ̀ níbo ló ti fẹ́ ah, níbo ló ti fẹ́ ṣíralẹ̀ kò lè níbo fẹ́ ṣíralẹ̀ kò lè wọ́ níbo fẹ́ wọ́ nínú ẹ má wọ́n ó necessary ẹ wọ ẹjẹ́ kẹ́sì wọ́n naturally kò ní wọ̀wọ̀ kú wọ. ọ̀rẹ́ ìjà tẹ́kẹ̀ ló fẹ́ wọ ẹ́ ọ̀rẹ́ ìjẹ́ ẹ tẹ́kẹ̀ sà ọ̀rẹ́ ìjìmá. pẹ̀lẹ́ ṣùgbọ́n wọn máa wọlé gains wọn important. ok bẹ́ẹ̀ sí ok bẹ́ẹ̀ sí ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ òògì sẹ́ẹ̀sì òní ọpọlọ òní ọpọlọ ṣẹ́ni pàgbàyà nìyí ẹ jọjọ ẹ kíra yín ẹ̀yìn ọpọlọ ẹ̀ ní kọ́ńtẹ̀sì ẹ̀ ní kọ̀ọ̀kan rárá. orí yìí bó ṣe wáyé orí yìí tó payẹ̀ kò sí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ OMC ni ọmọ inú yìí mo rí tẹ́ tẹ́ ọ̀gẹ̀ ládùn tẹ́ ń fòmọ́ tẹ́ ń dìmọ́ alẹ́ èmi ò sí ìdìmú ni o mo èébọ̀ yẹn nǹkan tó wà lórí mi ó pọ̀ ju nọ́ọ̀sẹ̀ extension yẹn lọ. ṣé ẹ ẹ màwọn èjì iṣẹ́ wọn fi tẹ́ wà báyìí wọ́n bọ̀ àbí tẹ́ pé wọ́n ní owó wọ́n ní owó wọ́n ní ipò èyí bọ̀ àbí tẹ́ pé ẹ bọ̀ bọ̀ kékeré á ò jẹ́ lásánlàsàn ẹ bá fẹ́ yẹn ẹ dìmú ẹrun mọ́ tó lè ti jọba papọ̀ àbí tó mọ̀ ìbá lóyún tó bá lóyún pẹ́rẹ́ tì yín bàjẹ́ o lọ léyìí nìyẹn o kò sówó kò sí kankan mọ́ o ṣe gbọ́ agbọ̀yẹ̀ ah! òṣì ọbẹ̀ rí ọmọ àti bọ́yẹ̀ máa wò bọ́yẹ̀ máa wò lé ẹ máa wò wípé ẹ fẹ́ da pọ́ìsì ṣe ṣe yàn lẹ́sẹ̀ you very stupid man no responsible something ọmọ ẹ máa mọ ojú yìí ti dúdú jù bóyá kí fún yín kọ̀tẹ́ kí fojú. tẹ́tí rí mọ́mí ṣe ń pariwo mọ́mí ní sí mi ò fẹ́ wàhálà o ẹ má bá mi sọ̀rọ̀ ọmọ tá bá ti jọ ríra ń bẹ̀rẹ̀ tí má ti fi mí oúnjẹ tẹ̀jẹ̀ tẹ̀bá dẹ̀ jẹ. gbọ́nà gbọ́nà sọmọ yìí kéré nìwọ ni madame mi sọ bẹ́ẹ̀ pé ọmọ kékeré ni ọ. sixteen years ni mi mọ. sixteen years ni rè lami ní interest bí yé la agbóúnjẹ àdìbò náà ṣe bí yé ọ̀rọ̀ ìgbé mi wọ ọdún mo ń mọra sixteen years rè. sọ́ni o lọ́wọ́ ẹni tí ń sọ́ni tá a kò mọ̀ bàbá díjú àwọn nǹkan. jáde báyìí sí náà tí wọ́n dé dé dé dé dé dé àwọn àti ń kúlẹ̀ nílé sure ah, me eh, just good morning that's it so afẹ́sáré jáde nìyẹn. àwọn oúnjẹ tẹ́lẹ̀ kí n bá yín sè mo ti sè ó ti ready. Ah, don't worry go ahead and eat it okay. mo má wọrí a máa take care wa. Um, then owó tí mo fún ẹ ṣé ṣe wà lọ́wọ́ ẹ̀ ṣá. bẹ́ẹ̀ ni tó bá need anything ilé iṣẹ́ mi kàrí comfortable. má dúró pé ó dìgbà tá a bá dé kó tó mu o kó ṣe kó tó bá fẹ́ ṣe. kí ẹ dọ̀lé ayé ṣòro ayé má lè kórìí mi ìgbà mi yòóyè ayé gbàgẹ́ ayé burú. àwọn pípé yìí máa ń náìsì. wọn ò tiẹ̀ mú mi bí ọmọ ọ̀dọ̀ rárá wọ́n mú mi bí fámìlì wọn wọn ò mú mi ní láti di kọ́kọ́ wọ́n lè ṣe dáadáa sí mi ah, mi ò lè ṣe é mi lè ṣe ara ẹlẹ́rìí mi lè ṣe àmì lè ṣe o. wọ́n ẹni tí wọ́n pa jẹ wọ́n pọ̀ nígboro ah, ọ̀gá ọ̀gá ah. ọkọ madam a ní ọkọ madam wọn ní seizure ẹ jẹ́ ká lọ sókè. Ah. Oh ọkọ bàdà mi yóò máa sísọ sí ọ ah, sàgbàdàn ti gbáyé rẹ ọ ti sẹ rẹ mi. ẹ mọ kọkàn alọ ní síjọ ọ ń jẹ báyìí ẹni pọ fẹ kú. ìgbẹ́jọ́ sísọ ti ṣe é yẹ kí wọn náà kọ́ tó ah, ah. lọ sí mi sábọ̀ nígbẹ́ kẹ́mi alágbá sísọ lọ́ọ̀gá àwọn màá lọ sanwó oṣù yìí tí nǹkan bá ti ṣe wọn mi ò lẹ́wà mọ́tò ẹ jẹ́ ká tètè náà sí madam kan ké lókè mi ò fẹ́ wà ńlá ẹ jẹ́ ká lọ. Ah, olórí burúkú ni ọ o ah, ọjọ́ ní sórí rẹ o ah, ọjọ́ ga yọ títọ́ ìsìn ọ ìwọ sá látòkè ọ̀sá alẹ́ níbẹ̀ ọjà bí gíláàgì mi. àní sísọ ló ń pè é ṣé ẹ̀gbọ́n kankan náà ẹ̀tẹ̀ fẹ́ gbọ́n nàbí. ọjọ́ mi ṣe sọ́ọ̀sì ṣé mẹ́ẹ̀mọ́ wọn pé ní sọ́ọ̀sì ni kọ́ọ̀yàn bá ti lọ sí sọ́ọ̀sì kí yálà fẹ́ àgbẹ̀ sọ́ọ̀sì ẹ jẹ́ ká lọ sókè ẹ má yẹ kí madam mi ìfẹ́ mi tọ́ba ti tọ́kọ ọba ti kún ẹ̀ wọn lọ́sàn-án oṣù yẹn mi ò sí bẹ́ẹ̀ o mi ò sí bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká lọ ń sìn ẹ̀dá mi lóhùn o. ṣé nǹkan bá agbára yìí rẹ dára rẹ nǹkan mi gbìyànjú láti sọ ni pé ọ̀gá mi ṣe gìrìgìrì. ẹ ẹ oúnjẹ báyìí bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kú mi ò rí rú ẹ̀rí mi ò rí rú ẹ̀rí. lọ́yà torí bẹ́ẹ̀ lọ́mí sọ̀rọ̀ ló lata lọ́yọ́ mú sí sọ́ọ̀sì dání. Ah, ọ̀gá mú sí sọ́ọ̀sì dání. kọ́gà bá tún mí gbọ̀n mi yé ni ó ti dáre ni ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ bẹ́ẹ̀ lóṣù <laughs> yé ní ìṣètò lọ́yà mi dírẹ́gì mi lọ́yà máa bọ̀ lókè ọ̀rẹ́ fẹ́ fún mi lápá tẹ́ńsán bọ́n ṣe gbọ̀dẹ̀ ni ó ti máa lára àti mọ kọ̀dísọ̀nì yàn màyàbá kọ́ bá tún mí gbọ̀bí ẹ̀ṣẹ́ àdúró mi yé kọ́ bá wọ́n kọ́ bá yá àwọn tún dìde kọ̀dísọ̀nì yàn kan rẹ̀ mi lọ́jà mi dírẹ́jì mi ọ̀yẹ́ kí n máa bọ̀ lókè ṣùgbọ́n alágbáyé ọ̀tá rẹ̀ láyé. yóò wù mí ẹ kó ra yín dànù. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kò ní sùúrù kí ni ètò ṣe ṣe ó ti jáde pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ olè ó ti wọlẹ̀ mọ́mí ẹ pẹ̀lẹ́ mọ́ sunkún mọ́ yóò sunkún ẹ mọ́mí ẹmọ kan tó ṣẹlẹ̀ kò sí ìṣòro báyìí tó kọjá agbára Ọlọ́run ẹ mọ́mí ohunkóhun tí ò bá máa ṣe dáàdi mo nígbàgbọ́ pé ó wà ní ó dẹ̀ máa lọ ni nítorí pé ibẹ̀ ò kì í ṣe ilé ẹ̀ mọ́mí ìjọ ẹ má kì í mọ́ tí ẹ bá mind títẹ́ ẹ̀ wò pọ̀ ọmọ kékeré ni mí ohun mi kí n fi ẹnu àṣẹ mi kí n fi gbàdúrà fún dáàdi bóyá ọlọ́run máa gbọ́. ọdún kẹrin rèé tí ẹ̀sẹ̀ ti ṣọkọ mi àti sáré sáré sáré papò ló ṣá sí ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ṣé owó là ni ta náà ni àbí ti pọ̀ mi mọ mi mọ bá sọ ìṣe bẹ̀rẹ̀ mi mọ bó ṣe fẹ́ lọ wọ́n bá ti sọ̀bà rẹ̀ kó sádùúrà tó fẹ́ gbà mọ́ wọ́n ti gbàdúrà kó ṣiṣẹ́ kó ṣiṣẹ́ mọ́mí àdúrà kì í pọ̀ jù gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ pé àdúrà ní ìdá onígbàgbọ́ ẹ má jẹ́ ká kó yín àdúrà kéré mọ́mí ẹ jọ̀ọ́ jẹ́ kí n gbàdúrà fún wọn ní orúkọ Jésù lórúkọ Jésù Olúwa lórúkọ Jésù ní wákàtí ọ̀wọ̀ yìí a fi ìránṣẹ́ yìí wọ́n ní kí lórúkọ wọn ìjọ mà. lórúkọ jésù àfi ìránṣẹ́ yọ látúndé ọmọ ọmọ mi ọmọ kí lórúkọ. ọmọ àmọ̀ pé lórúkọ jésù àfi ìránṣẹ́ yọ látúndé ọmọ àmọ̀ pé sí ẹ lọ́wọ́ lórúkọ jésù ẹ̀jẹ̀ rẹ kó máa pò wọ́n gbogbo nǹkan tó ń ṣe wọ́n yìí lórúkọ jésù olúwa bá wa mú kúrò gbogbo wàhálà tó wà nílé lórúkọ jésù ẹ bá wa pa ẹrẹ wọn ò ní kú lórúkọ jésù ó máa pẹ́ láyé lórúkọ jésù gbogbo nǹkan tó ń ṣe wọ́n àti tààmù àti tààmù lórúkọ jésù ẹ wá bá wọn yanjú ẹ lórúkọ jésù ẹ̀jẹ̀ rẹ la fi bò lórúkọ jésù kò sí nǹkan tó máa ṣe wọn ẹ̀mí ló máa wà nílé ànírógún ẹkún wọn lórúkọ Jésù wọn ní bábà tọ̀tọ̀ sí ilé wa lórúkọ Jésù. Ọlátúndé ọmọ àwọn pé bí kí ló ló ṣe yẹn bí igi o ok táìmù ló máa ṣe àbí bí period ló máa ṣe twice a month okay um, that's all the information I need for now. ẹ máa kó information yẹn tí jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni mà kò tí ì sí mọ̀. I'll let you know if I need more information. Kò ṣe. Ọlátúndé ọmọ àwọn pé twice in a month bí ìjẹ. Àwọn tó pẹ̀ ń gbọ́. Um, mo máa ń gbọ́dọ̀ ọ̀sẹ̀ náà kò tí ì sí any information nípa ọ̀sán àti information náà ọ̀bẹ tó. Show me you, um, show Hello? Spider. Olúwa. Honey, owó yẹn ti wọlé. Ah, good, thank God. Ah, ọkàn mi yẹ̀ṣẹ̀ balẹ̀ ẹ́ sí ni. Àbí àtẹ̀mí náà. So, ó mọ nǹkan tó máa first thing tomorrow, mo travel. Okay. Mm-hmm. So, um, bá ti dùn, jẹ́ kí n pè transfer away and see me. Okay, nǹkan tó ń sọ ń sìn bá ti dán lẹ́sẹ̀kẹsẹ̀ mm. kí n transfer owó. no no no no no no no Duro kí n pè ẹ. Eh, bó kó má lọ pẹ́ jù ní ṣọmọ pé tí four bá ti lọ máa close bank mo lè ṣe transfer mi. ok mo mọ kó má kò sí problem ṣáà dúró fún call mi kí n pè ẹ lọ because tó bá lọ transfer kí n tó pè ẹ tó bá lọ wo lórí bookend tó bá lọ wo account balance mi ó máa fẹ́ jẹ́ mọ́lẹ̀ ni bẹ́ẹ̀ tó bá ti transfer wàhálà yìí náà ni gbogbo ọjà tí mo fẹ́ rà nítorí ẹ náà ni àwọn mọ́tò gbọ́ everything ìwọ náà ló máa gbà kalẹ̀ ṣe the turn owó yẹn over ṣe understand. your wish is my command. ó oh, mọ kí mo love ẹ. Mm. torí mi ṣáà ló ṣe ń ṣe gbogbo wàhálà yìí tó bá ti dán tán àjọ máa jẹ gbádùn ẹ lọ́dẹ. wo sórí ah kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe ẹ tó ń gbọ́n any problem ibo ló ti máa ń rí fàáfì yìí má sọ̀rọ̀ báwo kí ló ń ṣe ẹ ibo ló ti máa ń rí fàáfì yìí rí. ó lè má mọ̀ wá àwa náà pè ní clean boys a máa ń pààyàn a máa ń jẹun àwa rí ìwọ lórí burúkú onírìláyà ọ̀tẹ̀lé ìyàwó tiwa. ìyàwó báwo bébì. ìyàwó èmi gangan ò ṣà ó tẹ̀lé wá sí inú ilé mi tí mo fi owó mi gbà tí ẹ bá tiẹ̀ fẹ́ ṣe àgbèrè ẹ lè lọ sí hòtẹ́ẹ̀lì kẹlẹ ṣe burúkú yín bẹ. what is he talking about. ìwọlé ni o máa kú nọ́mbà one ayé tiẹ̀ o máa bàjẹ́ nọ́mbà two ẹ̀yin guys ẹ sọ fún un ìyàwó mi kí ló ń ṣẹlẹ̀. ní sùúrù bíbí kí ló ó mọ nǹkan tó ṣẹlẹ̀. kí ló ń ṣẹlẹ̀. lóòótọ́ irọ́ òótọ́ ló sọ. Ah! Ah! Ah! olùgbanulé yìí fún mi ṣùgbọ́n Uh, travel to buy them and my going to hotel. I mean, really like hotel because uh, uh, hotel me uh, the mama royon lẹ́yìn. Ah ah. mama royon. But what happened Laura sì bí fún mi to. Ah ah ah. Ó ń bá ọ sọ̀rọ̀. Ó dẹ̀ jókòó sínú mọ́tò. Ó ti wo dúró ta wá. Ó ní jókòó sínú mọ́tò. Báyìí, o tó yìí, ó bàjẹ́ o yẹ yẹ tẹ́tí yẹ. wọ́n ní kò gbọ́dọ̀ dẹ́gbẹ̀ta kí o ṣe rẹ ni. I take it easy man. Yo, take it easy, man. Take it easy, man. Take it easy, man. Take it easy, man. Take it easy. Take it easy. Take it easy. Take it easy. Yeah, yeah. Àwọn àwọn ò bá ẹ jà, àwọn ò gbọ́dọ̀ ṣe ẹni pé nígbà wá ṣe ni pé àwọn abẹ́ ṣe fídíò. No no no. Just no, please please. I'm slap you. I'm slap you. I know your exam. I'm slap you. No please. Màá gbọ́ ìfẹ́ gbé social media. A máa post ẹ̀ káàkiri. No no no no. Ìgbàlejò mi ni wọ́n nà sí yàwó níyàwó wọ́n tẹ̀lé jẹ́ òye ẹjọ́ alisẹ́jọ́ alisẹ́jọ́ alisẹ́jọ́ maga alisẹ́jọ́ please please no no do that please yes no do that no yeah balẹ̀ balẹ̀ yeah no do that we can settle we can settle we can settle it ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ asẹ́wọ̀n bàtú ẹjọ́ bàtú màá bọ́ ṣe ọkùnrin ní ọkùnrin lè lẹjọ ẹjọ àti ẹjọ bàjẹ́ ẹjọ ẹjọ àṣẹjọ ẹjọ ọhà. ìkòkò ni wọ́n wọ́n rìn kiri wọ́n wẹ́ni tí wọ́n pa jẹ. obviously mi kàn ní mo kàn yín ṣe pẹ̀lú gbogbo rubbish tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń sìn yẹn náà tí wọ́n lọ́sọ̀mọ̀ ta ni yìí ṣé eré àbọ̀ mi yìí ni dábì náà kí ni mo lọ́n sì ṣe ṣe táwọn ọyìn ṣe irú ẹ̀ ok àlàyé yẹn ẹ ti mú ọ̀rẹ́dì kéde parí iṣẹ́ smooth job kéde lọ èbèrè sí nínú èbèrè sí ní ṣe é fi gbogbo fingerprint yín gbogbo evidence ẹ̀ ń filẹ̀ síbẹ̀ ṣé mo rí èèyàn ti àlàyé yẹn jẹ ni tó bá pòun náà ní àwọn boys tẹ̀ kọ́ tó yẹ pé wọ́n há sí kọ́nà kọ̀ọ̀kọ̀ tó yẹ pé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ wàhálà àwọn náà dé gbogbo wa di gbàgbà gbogbogbogbogbò wọ́n wá mú yín wàhálà gbogbo yín lè máa ṣẹ̀wọ̀n ṣùgbọ́n èmi ò ní ṣẹ̀wọ̀n kò possible rubbish ni mo mọ̀ ṣe Yẹ́misí ti parí iṣẹ́ fún yín already ó ti already bá yín wá ẹni yìí ó ti kíyẹ̀ down ìwọ́dẹ̀ ti dé ó ti claim pé wọ́n lọ́kọ ó ti ń ṣe gbogbo tiẹ̀ lọ simple ẹdí ọ̀rọ̀ ajá sí wòwò ẹ rékọ̀dì ẹ keep evidence wọn ò sì bá ti ní evidence lọ́wọ́ iṣẹ́ ti parí kò tún jáde mọ́ gbogbo tẹ wá pariwo tẹ ṣe bí ọmọ táyà ẹ ní understand tó bá yẹ ẹ ní expert mi failure ni o torí rubbish ni o kò lọ ṣe. Let me see. Well done. Thank you ìwọ ṣiṣẹ́ tiẹ̀ dáadáa so máa gba bonus. tèmídù ti pè mí sìn ó dẹ̀ ti send code so spider get ready àbùké oníbàárà ló máa ṣe lọ pẹ̀fẹ́ ẹ̀yin tó kù. ṣe rí i pé tí a bá ń sọ̀rọ̀ ẹ máa ń bí pé yàn tó ga wọn máa ń sọ̀rọ̀ jù àbí wọn mọ̀kàn tí wọ́n ń ṣe ẹgẹ́ ẹ dẹ̀ mọ̀ àwọn kúkúrú bìlì ṣì àwọn lẹ́kọ̀ọ́ ẹ̀dá tó máa ń dá gbogbo ẹ̀ sílẹ̀ tá a bá ń sọ ẹ máa sọ pé ó bínú kì í sọ̀rọ̀ idiot lédè tó bá yá sí o máa sọ pé òun ti dàgbà ipò nǹkan ọ̀gá òun ṣe gbọ́ òun ṣe fètè ó kéle máa sọ pé kí ni because ọjọ́ tí inú bá bí mi ṣé mi máa ní kí ló ń ṣe ẹ gan wa To, to jẹ́ kí n bínú máa fọ́ ẹ̀fọ́ tí o. ìgbọ́. ilé sánsìn jọ́n tó lọ bẹ́ẹ̀ bìrì kan lọ́wọ́ tó bá ní kó gba etí ẹ̀ lè tọ́ ṣé ọwọ́ ẹ̀ lè tó. rí gbọ́. kò mọ ibi ìpẹ́ o. ṣọba sọ ẹgbẹ́ kó tiẹ̀ gba etí náà ṣé ọwọ́ ẹ̀ máa tó bẹ̀. ẹ máa pariwo ìyá tó pè mí. ọlọ́ṣẹ. ọkọ ìyàwó àwọn ọmọ mi. What the fuck is wrong with you guys? Are you guys mad? ayé gbẹgẹ ayé ṣòro ayé má le kórìí mi ìgbà mi yòòyò ayé gbàgẹ́ ayé burú. kí ló ṣe wẹ́pọ̀ ló sá lọ. ìbọn ah, ọmọ ṣe bọ́ òun fíìmù ni. tẹ́ni mm, kì í excuse me. ah why is that no no sit down. Ah, ah. kí ló ṣe excuse ṣé àbúrò ẹ̀jẹ̀ ni wo bí àwọn kì í gé ọ̀jẹ̀ òbí àfojúkòkò ya feel free kọ́kọ́ náà ni wáṣọ túbọ̀ sit down and watch your film ṣáà àwọn new actors lélẹ́yìn ni mi ìrẹ́wọ̀n lè rí. àwọn tó ṣe bẹ̀rẹ̀ sí ni máa ṣe fíìmù yẹn. Ah! but darling ṣé o rí pé boy yìí ó jọ guy actor nínú bill kí ló máa ń pè é. ṣé pé ìtàn pé Bọ́lárin náà lọ Bọ́lárin yẹn fún àjẹlẹ lọ. tá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ṣé nítorí jakujaku àbí torí pé ó nígẹ̀ gbọ́mọgbọ́mọ ló ń pe bọ́ọ̀ yẹn. gbọ́mọgbọ́mọ kò gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀. your your your wife's crush. ẹ máa tọrọ ayín ó dà pé wọ́n gan mọ̀ ẹ́ ó dà pé mọ́ra yín. o ṣe rántí orúkọ ẹ. nígbà tí n jó. o ṣe jẹ́ pé orúkọ ẹ rántí o ṣe rántí òkìkí afọláyan o ṣe rántí túndé dixon. mi ò rántí orúkọ ẹ in fact mi ì mọ̀ rí. wọ́n rántí rántí nínú bí. stop it. wọ́n pọ̀ nígboro ìkòkò ni wọ́n wọ́n rìn kiri <laughs> wọ́n ẹni <laughs> tí wọ́n bá jẹ́ ọkọ̀ nígboro ìkòkò ni wọ́n. lẹ́jọ́ so ní change kí n fún bàbá ìjọ. Ọlátúndé ọmọ àmọ̀ pé. Ah, Baba. Hmm. báwo lẹ ṣe morúkọ mi ẹ tún mọ orúkọ ìyá mi ẹ má bínú mi ò mọ̀ yín hmm. mi ò mọ̀ yín ẹ má bínú. òkú làálàá òkú làásìgbò òkú gbogbo yílà ìlò tí ń bọ ọjà wòńwò ìyá rẹ ò sùn lọ́rùn o àmọ̀ pé ò sùn ọ̀gbọ́ tọ̀sán tòru ní fi ń bẹ àwọn abiyamọ ọ̀run àwọn abiyamọ ayé lérí ọ̀rọ̀ ayé rẹ̀ kí wọ́n ó ṣíjú àánú wò ọ́ lérí nǹkan tí ń bọ̀ ọ́ jà ní kọ̀kọ̀ tó jẹ́ pé ìwọ àti ìyàwó rẹ nìkan lẹ mọ̀ sí. ò ń wò bí n bá ní kọ́ ọ ṣe nǹkan sọ ọ lè ṣe. Ah, ah, bàbá yìí má wo ya máa ṣe kù sí kò tẹ́ bá ní ká ṣe tá à ní ṣe. bó ti di lọ́la ẹ gbìyànjú ẹ wá oníbàárà ọkùnrin tó jẹ́ abuké kí n mọ̀ wí oníbàárà ọkùnrin tó jẹ́ abuké hmm, ẹ wá bẹ́ẹ̀ bá ti wá rí ẹ bùn ún lówó kò ní fẹ́ gbà o yọ ọkọ̀ jálẹ̀ yọ ọ̀pọ̀ òun ọ̀fẹ́ àmọ́ kẹ́ ẹ ní dandan lá ẹ̀ fún bọ́ bá ti wá àgbà lọ yín yóò sọ fún yín pé kẹ́ ẹ ṣàwọn nǹkan kan ah, ẹ bá ṣe àwọn nǹkan tó wù yìí o kẹ́ ẹ ṣe àwọn tó ní kẹ́ ẹ ṣe yìí bẹ́ẹ̀ bá ti á ṣe é tán ọ̀rọ̀ náà yanjú. ẹ ṣe ẹ ẹ ṣe kò five thousand naira. owó àbíkẹ́ ńlá. èmi kọ́ oníbàárà tẹ́ ẹ fún lówó bọ́ bá dọ̀ lábẹ́ ẹ bá ti rí i lówó ọ̀hún kò jẹ́ bó ti jẹ́. nǹkan tí ò yé mi wípé bàbá yẹn mọ orúkọ ẹ ó tún mọ orúkọ mọ̀ sí i hope the guy is not a ghost. tí wàá sọ fún ẹ pé ó yé mi rẹ ni mo pa i'm confused ọkàn mi sọ fún mi pé ghost ni bóyá mọ́ mi ló ràn wá bá mi. ṣé mo wọ́n ṣe báyìí. Mm, not to worry darling ah, um, a má wọrí a má ṣe nǹkan tó sọ pé ká ṣe yẹn náà ni. my only problem is ibi tí mo ti fẹ́ rí oníbàárà àbòkí ọkùnrin àwọn ọmọ ajá ẹ̀ ni amagẹ́tẹ̀ ọlọ́run tó wà lókè òun fún amagẹ́tẹ̀ lágbára ọlọ́run. Hmm, no problem don't worry we'll be fine okay, okay. let's go. your belt. Thanks. àwòrán kankan bẹ́ẹ̀ lọ́rọ̀ ilé ayé rí. àní bàbá mi jù àwòrán kankan bẹ́ẹ̀ lọ́rọ̀ bá. mo gbọ́ fẹ́ràn Okay. No ma so kun. Ni okun. Ni parọ́. Láí láí ma. Ẹ parọ́ ma. Ṣé lẹ́yìn tí bá san òun ṣe fún yín màá tún máa máa fún yín ní upkeep ni? Àbúrò àwọn ọmọ and ìwọ ṣe mọ̀ pé rubbish ló ṣe lánàá. má kí ni mo ṣe mọ̀. kí ló ṣe ṣé costume tó ẹ kò wọ̀ farúgbó nìyẹn costume ẹ wrong make up ẹ wrong o ò pé make up artist mo ní kò pé kó ṣe make up tó dáa fún ẹ ni. mo mo pè má bọ̀ ó. then voice ẹ ṣe ló ń fluctuate you are going from old to young from young to old o ò lè stable ara ẹ ni ṣo ní ìdábẹ́rẹ́ tó máa fi stable ni o ò dẹ̀ tún wá bẹ̀rẹ̀ tó tó o mọ báwọn arúgbó ṣe ń bẹ̀rẹ̀ ni jóná ṣo fẹ́ kí láìfẹ́ straight ṣá tọ́yẹ́ pé àwọn pípìn yẹn nílà káyè ni tọ́yẹ́ pé wọ́n sọ jí ni wọ́n máa káyè náà tó bá dẹ̀ ka ìbò ṣe wà yóò dá lọ sẹ́wọ̀n ni o tó bá rò pé mo máa tẹ̀lé ẹ lọ sẹ́wọ̀n àbí bóyá o máa ọkà máa fún irọ́ ló pa o máa dá lọ sẹ́wọ̀n yẹn lẹ́yìn tó bá dẹ̀ dẹ́wọ̀n tán àá jẹ́ kó sọdá má bàa kó bá wa mo jẹ́ kó rí ẹ pé ẹ gbà mọ́mọ́ mi. ẹ pin láàrin ara yín. ẹ ṣe ni àǹtí. ẹ pin according to bẹ ṣe dé. ẹ ṣe gan ni àǹtí. mi ò fẹ́ gbọ́ mi ò gbọ́dọ̀ gbọ́ mọ́ pé ẹ ṣe kí ni ẹ ń kùn. àtúnkùn mọ́ àtúnkùn ẹ ṣe gan ni àǹtí. dáńdọ́. bẹ́ẹ̀ gbé kí n tó yọ ni wò ó wò ó wò ó gbọ́ngbà tá à ń ti sọ wọ́n ní wípé ká pin bá ṣe ṣe kí ni bá ṣe dé seniority matters ṣé ó yẹ kó dàrú ṣé ó yà wèrè. ní sùúrù mm tó bá jẹ́ pé ìwọ ní làkàyè hmm. tó bá jẹ́ pé o ní ọpọlọ hmm. wàá mọ̀ pé tó bá rán ọmọ ní iṣẹ́ ẹrú hmm. á fi tọmọ jẹ. tọmọ náà ni mo fi ń jẹ báyìí. wà two years ni mo ah, ah, mo ṣáájú ẹ débi báyìí. Eh, ẹ pọ̀ sílá ẹ pọ̀ sílá. Ah, ẹ káàbọ̀ ẹ káàbọ̀. kò wọ́n ẹ̀ fún mi. dá mi lóhùn kí ló ń ṣe ẹ̀ náà. tọmọ jẹ ẹrú àbí. okay tí madam bá béèrè lọ́wọ́ yín pé owó tán kó fún yín kí lẹ fi ṣe kí lẹ máa sọ fún wọn. a máa nà a máa sọ pa a máa la àfihàn aṣọ. ok ẹ máa lọ. jáde tẹ́lẹ̀. ẹ jókòó. bọ̀ wọ́n ní ká pín ní o ṣèborí nísìn wojú mi wojú mi ṣèborí nísìn ẹ̀gbọ́n yìí a máa pa mo ti sọ fún yín tẹ́lẹ̀ náà pé ká poison wọn látijọ́ ẹ̀ ká poison wọn ká poison wọn kó wọ́n yẹn fún un àti gbójú láti máa ṣọ́. gbogbo ẹ̀kọ́ ń ṣẹlẹ̀ sí mi weekend ni man you lose bọ̀dá gbowó wíkàn ẹ kúrò rẹ gbogbo yóò pè mí jọ. ọ̀la níyọnu ilé owó ilé ìyọnu ọ̀la pẹ̀lú ìjọ̀gbọ̀n àfi kórè ó àǹtí ẹ máa nù ju yín kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ ń ké kò sí kẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹ́ sọ fún mi ló ṣẹlẹ̀ bí mo ṣe ń ṣiṣẹ́ kiri látẹ̀kàn tí mò ń tí mò ń mọ̀ mo ti rí pé tí ń sunkún mọ̀ tẹ́ bá ti rí pé mo ti rí yín báyìí ẹ máa sáré ní ojú yín kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan tó ṣe mí mọ́ wa ókè. àwọn ọmọ mi jẹ́ ká rógun ẹkùn ẹ ẹ mọ̀ pé a ti dẹ bí báyìí ẹ̀yin ni ìyá mi ẹ̀yin ni bàbá mi ẹ̀yin ni fámìlì kan ṣoṣo tí mo ní kó tó bá ṣẹlẹ̀ ní kẹ́ fún mi. kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ but um, since tí o ti already fi ara rẹ sọ pé kí n mú ẹbí ẹbí mi pé ó dẹ̀ sọ náà pé èmi ni ìyá ẹbí bàbá ẹ̀ èmi nìkan lẹ́ni tó ní kò sí nǹkan ìmí tí mo lè ṣe ju kí n kí n ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi fún ẹ ṣé tó bá jẹ́ pé a fẹ́ sọ̀rọ̀ ni nípa àwọn tọ́lọ́run ti ṣe nígbésí ayé mi àti gbésí ayé ọkọ mi gbogbo nǹkan lọ́lọ́run ti fi yìí tẹ́ wa lọ́rùn tó bá yẹ kó fẹ́ sọ̀rọ̀ nípa pé èèyàn ń lówó ni alówó alálàáfíà àmọ́ nǹkan kan ní nǹkan tó máa ń fa omi lójú mi ní gbogbo ìgbà nǹkan tó máa ń pa mí lẹ́kún gbogbo ìgbà kí irú mi báyìí kí n wà kí n bímọ méjì káwọn ọmọ méjèèjì ó wà bẹni tí ò sí how can I give birth to imbeciles ọmọ méjèèjì ọmọ méjèèjì jẹ́ imbecile kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ mi ò mú ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tán lọ́wọ́ torí ẹ̀ fi ń dá sẹ̀ríà fún mi kò yé mi bí àwọn ti ṣẹ̀yàn kan ni kò yé mi because I don't even know wọ́n tún pè mí sí i wọ́n sọ fún mi pé ọmọ mi tún ti bẹ̀rẹ̀ because they are outside Nigeria abroad lọ́wọ́ mo wà ń bí ìtọ́jú tó máa fún wọn lè dàbí èyí tí máa máa fún ọ fún ara mi. ẹ má sunkún èyí tó dáa lọ́lọ́run máa ṣe. wọ́n ní kí n má sunkún mọ́. má sunkún èyí tó dáa lọ́lọ́run máa ṣe. kò sí nǹkan tí mi ò tí ì ṣe lórí ẹ̀rọ ọmọ yìí. tẹ́lẹ̀ bá di adéka gbé wọn lọ sí church. tẹ́lẹ̀ bá di adéka gbé wọn lọ sí hospital kí ni bá tún di àti dọ́dọ̀ babaláwo kò sí nǹkan tó ní kì í ṣe lórí ẹ̀rọ ọmọ yìí tí mi ò tí ì ṣe. ẹ mọ nǹkan tẹkọọ máa ṣe fún mi ni pé ẹ máa fún mi ní orúkọ ẹ̀yin náà àti orúkọ ìyá yín náà pẹ̀lú orúkọ àwọn ọmọ yín méjèèjì màá bẹ̀rẹ̀ àwẹ̀ seven days lórí wọn mo dẹ̀ mọ̀ pé within that seven days ọlọ́run máa ṣe ìyanu. fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ṣáwẹ̀ tí mo ti gbà ni àbẹ́yìí tó ti gbà fún mi. má wọ ọlọ́run á rọ ọlá wípé ẹ mọ̀ mí ẹ mọ̀ ẹni tó ẹyẹ tó ṣubú ẹ mọ̀ ẹni tó dẹ̀jẹ̀ lé mi lórí ẹ dẹ̀ ń ṣe mí bí ọmọ bí àbúrò bí ẹbí ọlọ́run máa rọ láyẹn ọlọ́run máa fi ṣe nǹkan dáadáa fún yín jù ẹ má sunkún mọ́. àmín ìjọ. ọlá pẹ̀lú ìjọ̀gbọ̀n àfi kórè ó ṣọwọ́ a. ọlọ́run ẹ́ kí mo fi ṣe é sìn yìí tí bá fún people ní information nípa àwọn ọ̀gá mi ń sìn yìí wọ́n máa dúpọ̀ wọn wọ́n máa sanwó déédéé arúnlẹ̀ tó bá lè ti sanwó déédéé arúnlẹ̀ tó ń tí wọ́n bá ní nǹkan kan mọ́

ìwọ ló máa ń lọ sọ́jà ìwọ ló máa ń rí àwọn irú àwọn ìbẹ́ yẹn so ẹni ònú bóyá ò lè ọmọ ibi táwọn abùké yẹn máa ń wà báwọn oníbàárà understand ọkọ mi gbọ́dọ̀ ṣe wà mẹyẹ ọmọ anywhere kò kò tiẹ̀ mọ kankan bá tó ẹbí yín béèrè lọ́wọ́ mi lánàá pé bó láti fẹ́ ra abùké bó láti fẹ́ ṣe i don't know so any help tó bá lè ṣe fún mi please i don't mind. ẹ mọ́mì tí bá ń lọ sọ́jà mà tí bá gbọ́kadà gba bíi Lamidi street ẹ̀ máa ń rí àwọn oníbàárà yẹn tó máa ń kàn bẹ̀ but ibẹ̀ yẹn wà ra òdì nílè lọ sí irú ibẹ̀ yẹn wàrà ojú báwo ṣáwọn èèyàn máa ń pọ̀ ń bẹ ni àbí báwo èèyàn lè ráyè rìn bẹ́ẹ̀ rárá ni. ibi ọjà ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe àmọ̀yàmọ̀ but mo mọ bòmí mà tá a bá lọ síwájú níbi bẹ̀ ó ní ibì kan náà but ibẹ̀ yẹn wà scam tí ìdẹ̀ ni òun sáré wọn bẹ̀ so a lè lọ síbẹ̀ yẹn mà because àwọn tó máa ń jáde láti inú estate side ibẹ̀ wọ́n máa ń sábà fún wọn lówó yẹ kó wà ń bẹ̀. because mi ò lè kí n má parọ́ fún ẹ mi ò lè gẹ́ẹ̀tì gbogbo nǹkan tó ń sọ yìí láyé gbogbo tọkọ mi bá ti ṣetán ẹ a máa fi sórí Google tí Google bá ti gbé jáde a lọ síbẹ̀ ṣùgbọ́n. ìwọ fi mi máa wá ṣe pọ́kìtì náà kí n lọ́wọ́ kó ṣe òfin wa bí ṣe ìfẹ́. gbà mí o gbà mí o bàbá gbà mí o lọ́wọ́ ẹni tí ń ṣọ́ ni gbà mí o ṣọ́ mi o ṣọ́ mi o lọ́wọ́ ẹni tí ń ṣọ́ ni tá a kò mọ̀ bàbá díjú àwòrán kankan bẹ́ẹ̀ lọ́rọ̀ ilé bẹ́ẹ̀ lọ̀rọ̀ káfínú ẹnu máa jẹ́ o ṣọ́ mi o ṣọ́ mi o ṣọ́ mi o lọ́wọ́ ẹni tí ń ṣọ́ ni tá a kò rí ayé gbàgẹ́ ayé ṣòro ayé má le kórìí mi gbà mí o yẹ. anyị egbaga anyị buru anyị. ẹ fún ọmọ alágbogbo jẹ ẹ fun ọmọ alágbogbo jẹ ẹ dìrí ọmọ alágbogbo jẹ ẹ dìrí ọmọ alágbogbo jẹ àtẹ̀fún àtẹ̀jì ẹrú olúfẹ̀ ni ìwọ ti jẹ́rú olúfẹ̀ báyìí o nítorí kọ́kọ́ là ń gbóhùn agogo gbàgbà báyìí là ń gbóhùn àjà ẹni kò ní fi àjà o o ó ti bàbá ẹ má jẹ kókó ẹ kílẹ̀ kílẹ̀ tẹ pa olórí mi nìyí. ó gbọ́dọ̀ kú. alóhùn ṣe òun ló mú mi débi báyìí náà ẹ tẹ pa. òun kọ́ ni olórí ẹ. Ah, ah, ah. ọ̀dà n tí ò yí ọ màá jẹ́ kó yí ọ nísìn. ìjọ rántí bàbá arúgbó kan tó yọ sí ọ tó ní kó fowó ṣètọrẹ fọlá fún abúgẹ́ kan. ọ rántí bàbá náà òun kọ́ olórí ẹ. báwo o ṣeun. sori òru mọ́júmọ́jọ́ tó máa fowó tọrẹ fún abúgẹ́ yìí bàbá yìí ti gbéra ó nínú afẹ́fẹ́ sínú owó tí wọ́n ní lọ́wọ́ tó mú fún abuké yìí tó bá lọ́wọ́ tó fún owó yìí ní ti abuké yìí wá tọ́dọ̀ tèmi tó túmọ̀ sí pé bàbá arúgbó torí òun òun ló lóore tiẹ̀ wá wo òun ti forí rẹ lu tiẹ̀ nù o kò sí nǹkan tí ó ṣèwọ́ mọ́ báyìí o. ọlọ́run mo ti ló pé èèyàn lọ́rùn nìyẹn mo ti ló pé èèyàn lọ́rùn yẹn bàbá. ó ló pé èèyàn lọ́rùn a ti fẹ̀jẹ̀ rẹ̀ a ti fi wẹ́n tí ń ṣe wọ́ ìwọ́ ti wẹ̀ ó ti dá ṣáká kò sí ti ṣe ọmọ báyìí àmọ́ ìkìlọ̀ kan ló kàn mí sọrí abuké yìí àmọ́rú abuké tó jẹ tó bá lọ jẹ́ abuké tó kanra ha ẹlẹ́yìn òun léwu díẹ̀ o nítorí ìwọ àti ẹ̀ láàrin òní tó kú síjọ́ márùn-ún ẹ gbọ́dọ̀ fojú kanra kódà lójú àlá ò gbọ́dọ̀ bí ìrànrí. ẹ wo igi ní ìtí wà complicated ẹ wo ẹjọ torí Ọlọ́run ẹjọ torí Ọlọ́run mi ò mú kọpẹ ẹjọ ẹ save mi ẹ save life mi ẹ save soul mi mi ò lè mọ ọmọ pa mi ì sọ́kò mọ̀ mọ̀ pa àmọ́ a ti fòun ọgbọ́n tí mo sọ ni àní ẹ̀jẹ̀ rẹ̀ ńlá lò fún wọn àbí wẹ̀ wọn lára dáa ewu ọbẹ̀ ni pé kò má fojú rí àtàlà àtọ́jú ayé ẹ má pàdé. ó kó ṣòro láti control tí n bá tiẹ̀ wá fojú rí kí nìkan tó máa ṣe. Ah! tó bá fojú rí ọ̀run kọjá lọ burúkú ọ̀n burúkú ajá lọ burúkú ah! ẹ̀gbọ́n ètùtù yóò sunkún lẹ́gbọ́n ìgbọ́n ah! gbogbo wọn wà nínú wọn ni kí ló sọ yìí sọ́kọ́lọ́ òní jó rí. tó bá ilé rí eh. àti wọ́ eh? àtàwọn ọmọ bí àtàyà ah! ọlọ́run ò ah! ah! eh, bó ṣe wà yìí ẹ tẹ ìgbé kú mo ti rí báyìí kò yẹ kí n máa rí mo ti rí. kò tí ì ṣe nǹkan ó ní ìgbà tá bá gbò mọ́lẹ̀ ìgbà tó bẹ̀ kan ọjọ́ kìíní sọtí fọkàn rẹ balẹ̀. àìsàn lọ o ikú ti ré mm. àrùn ti ré o mm ìgbádùn ló kú báyìí má bẹ́ẹ̀ lọ bọ́lọ̀ ṣe ní kò rí ni má bínú sí mi mi ò ṣẹ̀ o mi ò ṣẹ̀ ọlọ́run ló tiẹ̀ wá kí n fi sọ́ọ̀fù problem ara mi ò jọ o má jọ sí mi ò jọ o. yóò dáa fún wọn báyìí o ojú òní tí o òní sì jẹ òní sì mu. mi rẹ lọ́jà ìjẹta ṣé kò sí. wọ́n ṣàwọn pé kàn ṣojoojúmọ́ lè máa wá sọ́jà kò dàbí ìwọ tẹ́ pé ẹ máa ń pààrọ̀ ọjà bí alábìṣe. ìwọ ló mọ ah, ọ̀rẹ́ mi ẹ̀kẹ́ máa ń dùn ṣé pé ipò tí ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀. stop ẹjọ ọgbọ́n bíi ti báwo ṣé o ti fún chairman ní information lóṣù. tèmi má jẹ tàn mi ò lè ṣe é. ṣé wàá òkè ṣá irú ọ̀rọ̀ wo ló ń sọ jáde lẹ́nu yìí ẹ̀rù ń báyìí ṣé o gba owó yàtọ̀ sí sálárì tó ń sọ fún ẹ níbẹ̀ yẹn. kúkú rẹ̀ láti lórí fún mi mi ò kò lè ṣe é yìí. ẹ̀rí ẹ̀ ń pa mí ó ti gbàgbé pé òun lè yìí kí ló ń sọ lẹ́nu yìí tẹ́yìn ilẹ̀ inú ilé yẹn gógógógógó ló ń bà mí lẹ́rù gbogbo nǹkan táwọn pípọ̀ yẹn ti ṣe fún mi àti tó tún promise pé àwọn máa ṣe fún mi ṣé wàá dáa kí n fojú olóore gúngi níjẹta ń bẹ̀ yẹn wọ́n tún wá send owó sí mi wọ́n ní kí n fún mọ́mì mi nílùú ṣé wàá dáa kí n fojú olóore gúngi kí n babe wake up ǹjọ́ òun gangan gangan ló tó fẹ́ jáná ṣé òun mọ̀ pé àwọn bíbí ìwọ̀n mí nìkan tó ń sọ fún ọ yìí wọ́n kàn fẹ́ fi tàn ẹ́ ní nàá ẹ́ wọ́n fẹ́ fi tàn ẹ́ ní kọ́ lè máa rí ẹ mú bí ẹrú. wo ìwọ ló mọ mi ò lè ṣe ni mi ò lè ṣe ẹrí ẹ̀ ń pa mí o. wo mo ti ń lọ mi lè dúró de kẹ́mi mọ́ táyì ti lọ mo mọ̀ pé madam tí mo bá ṣiṣẹ́ ó máa ń kanra gidi ni ìdẹ̀fẹ́ wà lá. bọ́lá máa ń ríra báyìí. Ah, mo sọ̀rọ̀ lórí fóònù ó dẹ̀ ronú sí nǹkan tí mo sọ fún ọ̀la ìyanu ilé òwò she, um, you have me to bed, sir? Yes, oh, Yeah? Well, I'm sure she will when she gets home. But it's the Arola, very early, not TTG, could get ready. And we'll see passport office, so I can acquire passport for her. And then hopefully in about two weeks, I'm going to see um, that might get visa. So we're going to America and relocate at Efemuya Palua. Where's South America? Where's South America? Yeah, but she fits in here. All right, no problem. So, to the July, yes, sir. All right àní bàbá rán ni níṣẹ́ rú ó yẹ ká mọ̀ ń fi tọmọ jẹ àìmọ̀ṣẹ́kọ̀ ọmọ ogun nífi nítorí bòmí gbóná kórí ẹ má. ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ sọ ijú ọ̀rọ̀ ikọ́ tó wù lọ gbàgbé omi o. mo gbọ́ ẹ. ọmọ tó ṣẹlẹ̀. Mm. yẹ́sì olówó ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí o. ẹ̀wá ìtàn fi ṣe é tó wà kẹrin. O mọ̀ pọ́wọ́ tó fẹ́ bá mi sọ wá important mò ń wúkọ́ ò lè sáré bá mi gẹ̀ẹ́tì omi kí n mu. má sọ̀rọ̀ ẹ lọ mò ń bọ̀. ọlọ́run ni kò lè mú tí mo wá kẹrin wàá mọ̀ sí àbí mo wà kẹrin wàá mọ̀ sí ọmọ tó ṣẹlẹ̀ ṣé o notice pé àǹtí ń gbà wá. àǹtí. àǹtí gbà wá àǹtí ṣì ti wá gan-an. Eh? àǹtí kan náà. inú ten percent àmọ́ gba two percent kí ló dé gbọ́dọ̀ bẹ́ẹ̀ ṣì yẹn dà. jọ fẹ́ bìnrin kan lọ́wọ́ ẹ̀ á tó ọdún mélòó tèmi àti tìmọ́ra lọ́dọ̀ àti tìmọ́ra lọ́dọ̀ àǹtí tèmi àti tìmọ́ra á tọdún mélòó. tàbá ní kàkà ní ìní méjì ó máa di tó four or five years. lọ four years yẹn wá calculate ẹ̀ mọ́ èjì ẹ̀ àwa tó mélòó ọ̀rẹ́ mi tá ń ṣe báyìí ṣe lọ àlè mú délé àlè kórèkó délé yes èmi lè fẹ́ kórèkó délé ọ̀rọ̀ tó fẹ́ já ẹ̀ ń sìn tó fẹ́ já ẹ̀ tí ń sìn bíi pé ọ̀rọ̀ lórí nǹkan tó wà nílẹ̀ ni ṣe jọ sóríire tá ṣe jọ síkìlì sóríire sórí iṣẹ́ tí mo ní mo rí yẹn tí mo mú wọlé yẹn mo ní mo wọlé tán o àárín mi àti ẹ ló máa wà n fẹ́ mo wọlé sáàárín mi àti ẹ ọ̀gẹ́dẹ̀ sí because tí bá tún gbé wọn ní fàǹtì sí i àti àtún gbá wa tún ṣe tiwa tún percent èmi ò ṣe mọ́ ó ti sẹ́mi o ó ti sùn mí ṣe mọ́ mo ṣe mọ́ o. lẹ́gẹ̀ẹ́ oníbèbè. tí bá gbọ́ ẹ dáadáa oníṣẹ́ wà ńlẹ̀ tí o fẹ́ jẹ́ kí èmi àti ẹjọ́ ṣe. confam. kí àǹtí má bàa gbà wá. ṣé ayé tí a yìí ẹ̀dá méjì ló wà ẹ̀dá kan wà àbáwámú jẹ ni wọ́n ẹ̀dá kejì gbogbo oore tí o bá ṣe fún wọn wọ́n máa mọ̀ ọ́ gẹ́gẹ́ bí oore wọ́n máa fi sí ọwọ́ òsì wọn ò ní fi jẹun irú ẹ̀dá bẹ́ẹ̀ ló máa ń gbìyànjú àti san oore padà ó ti yé ṣùgbọ́n rí ní nǹkan méjì tí mo sọ yìí apá kan ni ìwọ fi sí hmm, tó dẹ̀ ṣe mí láàánú púpọ̀ pé apá àwọn èèyàn burúkú ni ìwọ wà. ó tọ́lẹ̀ bàbá yẹn wọ́n jẹ́ pé abala mo rí jẹ lèmi. kò má sọ nǹkan méjì ìwọ gangan náà ń pè bẹ́ẹ̀ sórí hmm. tí n bá rí ejò tí n bá rí ẹ báyìí mo máa pa ẹ́ máa pa ẹ́ mò ní sí ẹ́ máa fi ẹlẹ́kejì wá á fi ìjò sílẹ̀ kejì máa lọ. ìjọ mọ̀dí àǹtí tó ti gbé ẹ sọ́dọ̀ for the past four five years bí ó ṣe ń jẹ tí òun mu òun ló ń gbé ẹni tá à ń sọ ìhun fún ẹ ló ń mú iṣẹ́ sílẹ̀ ó wá sọ̀rọ̀ èèyàn kékeré bóyá ọmọ èèyàn tó kàn ní ọmọọṣẹ́ ẹyọ kan àbí méjì ọ̀ mẹ́ta níyàn tó mọ̀ ẹ́ pé nǹkan tó bá fẹ́ ṣe ló máa ń ṣe lásìkò nǹkan tí ó bá fẹ́ mọ̀ ni ó máa ń mọ̀ ẹni tá a tún wá ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ó tún jẹ́ ọ̀dọ̀ ẹ̀ kó ní instrument iṣẹ́ pé ò ní sọ pé irú ọkùnrin báyìí lòun wá láàrin ẹ̀ àbóbìnrin báyìí àbí iṣẹ́ kan báyìí ló gbé lọ́dọ̀ ẹ̀ tí kò ní ṣe ó máa crack brain ẹ̀ ó máa mọ bóun ṣe fẹ́ plot ẹ̀ four four two ó yẹ ó máa gbé wọlé everything dey máa lọ smoothly àǹtí yẹn ló wá wò ní ilé ayé ẹ tó wá bílí pé ẹ ó wá gba eléyìí tó ń sìn ìwọ́ṣẹ́ wàá fẹ́ fi eyín ẹ ó fẹ́ fi gé jẹ ó wá ní kí wọ́n á support ẹ̀ ókè jọ sọ fún mi ta ló mọ̀ ṣé ọpọlọ ṣómólú ẹ ọpọlọ ṣómólú ọpọlọ yín tó yẹ pé kò kúrò ní ojú kan ẹ kẹ máa bá wa yín jà kẹ máa ná wa yín pa ìwà àti bàbá bẹ́ẹ̀ máa wá believe pé ẹ ní ọpọlọ tẹ ní tòjú ọpọlọ dice kẹ play tẹ́tẹ́ ẹ máa fẹ́ máa fi ọpọlọ ẹ máa fi o fẹ́ máa fi operate pẹ̀lú èmi ṣó wà ókè. àti tí mo sọ ìṣómọlú ló ti kọ́ṣẹ́. orí ẹ ò pé àti tó ń sọ ìka sọ yìí pé àwọn tó kọ́ṣẹ́ ó tán ibi tó máa ti mọ̀ ẹ pé ẹ̀yìn ló wà ọpọlọ ẹ ti sá sẹ́yìn o ò mọ̀kọ́ tó ń ṣe mọ́ àǹtí tó kọ́ṣẹ́ pé tó dẹ̀ ṣì wà bó ṣe wà yìí ká sọ pé òun ti gbé iṣẹ́ sá lọ tó da àwọn tó kọ níṣẹ́ ni kò ní débi tó délé ni ṣó fẹ́ dàgbà hmm? ó fẹ́ dàgbà ṣó wí ibi tán bá ti pè ní orísun wọn kì máa ń ṣe kíni wọn kì máa ń gbàgbé ibẹ̀ ó ti yé ẹ now business tó wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó máa tó bí èlò. mo mọ̀ pé òun ti gba amount tábù ti gba amount ó sọ̀rọ̀ sí mi gan-an but mi ní bínú three million naira. Eh? three million naira kú cash wọ́n ní jábálẹ̀ wo àti má parọ́ fún wa alájà alájà àwọn olórí ọlọ́pàá o ilé kú cash wọ́n lè wọ́n fún wa fún one point five tàbá parí ṣe one point five tó kún wa fún wa. lẹ́gẹ́ miami ojú kan náà ló ṣe wà ó kúrò níbi tí ó wà three million naira ló ń pariwo bẹ́yẹn mo tiẹ̀ believe kò fẹ́ bẹ́ẹ̀ láti three million dollars or pounds ò ń pe náírà bíi owó tí àǹtí ń fún ẹ ní one operation ó ju owó tó ń sọ ẹ lọ bọ̀bọ̀ tí ọlọ́pàá bá wa mú ẹ tí wọ́n gbá ẹ mú ó mọ̀ pé bọ́ ṣe máa ń rún àwọn ọmọ àǹtí tó orí fóònù ló máa ti pè wọn ò ní sùn mọ́jú in fact wọn ò ní dé police station ó ti yẹ tí ọlọ́pàá bá wa mú ẹ ń sìn ta ló bìlíì pé ó máa kú fún ẹ. màá bìlà màá bèlè ẹ. wàá bèlè ara ẹ ó dẹ̀ máa mi náà pẹ̀lú three million tí àǹtí bá wá gbọ́ tó bá ní kán fìyà jẹ ta ló máa pè àbí ta ni ó mọ̀ tó ju àǹtí lọ. ó pariwo bọ̀bọ̀ yìí kò tí ò pariwo bọ̀bọ̀. má pariwo jọ tàbátí ká má ṣe má kún pariwo rẹ má bọ̀. má ṣe ṣé kí advice ẹ nǹkan tí bá ní kò ṣe o má ṣe. a ní láti ṣe o máa gbéṣẹ́ fóníṣẹ́ ni ṣé o máa gbéṣẹ́ fóníṣẹ́ ń sìn ọ̀nà ajá ni ṣé o máa gbéṣẹ́ fún oníṣẹ́ ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀ mi gbọ́ sọ́gbẹ́dọ̀ bá gbé fún ọ kójú ẹ̀ fọ́ wà wá ṣe pé lẹ́kọ̀ọ́ dá mi lójú pọ̀ mọ́ ṣe ó yá wẹ̀rẹ̀ gan-an. ok Mercy kí ló dé tí ọ̀gá ṣe máa ń kanra nú. èwo náà ọ̀gá. màdàmú ọ̀gá mélòó lẹ ní tẹ̀yìn rí lé. màdàmú ọmọ ẹ kanra mọ́. ẹ tún bí mi. ọ̀rẹ́ yà mí lẹ́nu nígbọ̀ yìí màdàmú mi kanra <laughs> kí lójú rẹ sì rí ládùúgbò gbogbo màdàmú kanra mọ́ wọ à ń karamọ́ wàá dóbi yé ọjọ́ sọ nǹkan ọ̀fẹ́ sọ. ẹ wo mi ò ṣeré o Madame ti máa ń kanra jù ṣé ẹ rí ìgbà tẹ̀mí àti yín tọ́ bún èmi àti yín bún bàbá tán sọ̀rọ̀ sáà méjèèjì bá ṣe wò mí. ó ti mọ́ra. wọ́n ti máa ń kanra jù ẹ wo tí n bá lọ sọ́jà hmm, tí n bá lọ pàdé àwọn ọ̀rẹ́ mi tájọ máa ń ṣiṣẹ́ ọmọdé ládùúgbò yìí tábàjọ jókòó tó bá ń sọ̀rọ̀ báyìí ẹ wo tó bá ń sọ̀rọ̀ báwọn ọ̀gá wọn ṣe máa ń tọ́jú wọn madam ah, wọ́n burú o wọ́n máa ń union of ọmọdọ kẹtí pàdé ní ìgbẹ́ bá ti ra ajá ní ọjà kẹtí ṣàlàyé ọ̀rọ̀ ọ̀gá rẹ̀ kóra rẹ̀. mo láwọn ọ̀rẹ́ àbúta jọ ń ṣiṣẹ́ a ní bíi association. ọlọ́run màsánù rẹ o èèmọ̀ síbi kẹgbẹ́ èsì o bóyá kí mi náà form security association of union <laughs> together so ìgbì kan yí ọ̀gá burúkú ọ sọ́nà tí náà nà mí rí o. ọ̀gá náà rí. wọn ò nà mí rí. mo rọrùn lọ mi complain èmi kò jẹ́ pé kan tó débi sọ̀rọ̀ yìí pé lásán ni mo darúgbó ni ọmọ nǹkan jẹ́ ìdàgbà mẹ́ẹ̀ dàgbà ìfọ́tí ni mo mi bá bàdá mú mo fẹ́ síkẹ́ẹ̀tì ìlàyì n bá ti gbà bẹ́ẹ̀ ṣàgbàdo fi gbà fọ́tí ni mo ní mẹ́ẹ̀ dàgbà mo ní inú ni mo dàgbà sí. ẹ bọ ẹ ní sùúrù ẹ̀yin gan ẹ kọlà sóhun gbogbo nǹkan tẹ̀ ń sọ ìgàn agídí mo fi ń gbọ́ wọn ṣe ni má fọ etí yín tó bá ń sọ nǹkan báyìí wọ́n máa sọ nǹkan mi wọ́n á lẹ́ gbó. ìwọ náà tó fẹ́ yìn sọ́ọ̀tì mi. mi ò bú yín ẹkọ̀ gbó náà ni mi ò bú yín. wà á gbó. ẹ gbó ṣé mo wá parọ́ mọ́ yín ni. ṣé bí ibi abọ́rọ̀ ọdẹ rẹ ó ti fẹ́ dọ̀rọ̀ ìpèrè ni. ṣé kébàdí pé ìwọ náà ọmọ ń sọ̀rọ̀ kéè dá lẹ́nu ọ̀sán yìí màdàm mi ṣọ́ọ̀n ti lù ọ́ ni. wọn lù mí mo ti sọ fún tẹ́lẹ̀ pé wọn lù mí wọn kọ̀ dẹ̀ ní kí n wá sọ fún yín ni kẹ́kẹ́ tó gbóbi ilẹ̀ Gálílì gbogbo ẹ̀ náà là ń sọ tó ń gbọ́ tó ń wọ̀ tún tó ń gbòsì jáde mi ti fi yín lẹ̀ mo ti lọ. ó dàbọ̀ lọ fi adúwé pé nìránṣẹ́ sí mi ọ̀nà ga jù bọ́ọ̀sì yà á lọ kọ́ tó rí bí rárá ọ̀rí ó dàbí èṣù díẹ̀ odò ẹsẹ̀ olórí burúkú ọ̀nìyàn ńlá. gbà mí o gbà mí o bàbá gbà mí o lọ́wọ́ ẹni. ṣé ẹ bèrè fún ọ̀rọ̀ rẹ̀ mi bí. báwo ni ṣé ọkọ. ẹ ẹ ọjọ́ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú ilé ìtarí yín báyìí ni. Oh, a ní sí yín kó má dàrú pé àtijọ́ ta ti fi ọmọ sí ọ̀dọ̀ yín padà wá wò ẹ̀ fi ní pé kí wá wò kí n béèrè pé ṣé kò yọ mí lẹ́nu. alright. ọmọ gidi wá ni o. kí n complain fún yín. Ah, tó bá ní nǹkan tó ń ṣe tẹ́ ẹ̀ láìkẹ́ sọ fún mi ò kí n lè bá wí o. she's a she's a fantastic person. <laughs> Finally, she's a very very wonderful girl kò tẹ̀ yẹ wá lẹ́nu rárá rárá ìkọ̀kọ̀ náà náà gbogbo wa so. ṣáàtò tí èrò ìyẹn wò ó ìyẹn gan gbogbo bẹ ṣe máa ń tọ́jú ẹ̀. gbogbo bẹ ṣe máa fún lówó tó bá ń jáde bí tó bá ní nǹkan tó fẹ́ rà kó lè rà kẹ́ tó dé gbogbo bẹ ṣe nice sí everything ló ṣàlàyé ẹ̀wò God will continue to bless your household. ẹ free náà. <laughs> Move upstairs. She's also my sister. She's going to worry. Actually, I'm not my Jáde lọ, ajọ́ ló ti ṣe. Báwo? Kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́ tó ń gbọ̀n? Ṣáyé ìṣe ẹ̀ ni. Kí ló kọlù ẹ́ tó fi gbé fóònù ẹ̀? O tún lè pè padà. ta fi ní pé kó wá sínú ilé yìí ó ti gbàgbé ni ó ò get back to anybody or anything information àwọn tó wà lọ́dọ̀ òun bì ta ni kò gádà ó ò sọ̀rọ̀ ó ò sọ fún anybody ó ò dẹ̀ pé wọ́n ń pè é ò gbé fóun ọ̀pọ̀lọ́ ẹ̀ ti débi tútù bá sí àbí ó ti débi ó ti gbàgbé òrò ó ti débọ̀ sọ ó ti débi tí ó wà ti sìn ó dẹ̀ pé ó ti gbàgbé mulẹ̀ àbí ó ti gbàgbé nǹkan tó wà ń di ẹ̀ ayé ti sú ẹ ó fẹ́ kún kékeré àbí tó bá ti sọ ẹ tó mọ̀ pé fẹ́ kékeré ìwọ jókòó síbi kó máa wọ̀n kó máa ṣe nǹkan reason information ta ni pé kò torí ẹ̀ wá síbi kí wọ́n má get back sí wa in one week just one week péré la fún ẹ kó fi get back sí wa tó o bá get back in one week ikú ló máa gbẹ̀yìn ikú ọ̀dẹ̀ òṣì let's not forget tó bẹ́ẹ̀ bá pèrè lọ́wọ́ ẹ pé kí ni wọ́n bẹ sọ kí ni kò tó máa sọ fún wọn ó kà lórí bókú lélẹ̀ èyí kan tó máa sọ fún ọ ni. àbọ̀dé àbẹ́ màmá lákòóbá. nǹkan tí wọ́n torí ẹ̀ wá síbi má gbàgbé ọdẹ. ayé bẹ̀dẹ̀ ayé burú ayé ṣòro ẹ̀dá mi kó mi yọ láwọn tí ń ṣọ́ ni fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. kí ni kan náà. tó bá sọ pé èèyàn múlẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀. ẹ́ ìmúlẹ̀ wá wá wá wá ṣé kìí ṣe pé eh, okùn tàbí èèyàn ti wọ̀ àbí tó ń tọ̀ ẹ̀ tó sọ fún wa bò múlẹ̀ ṣé ìṣe pé ó ti báyọ̀ múlẹ̀ jẹ́wọ́ o mi ò múlẹ̀ mo kàn béèrè mi ò múlẹ̀ torí Ọlọ́run fi bẹ̀ má báyọ̀ dán wo ìmúlẹ̀ ló sọ báyìí tó lè káwọ́ sórí kó ṣe kan tó dáa jẹ́ kí n sọ àṣírí kan ọjọ́ tọmọdé bá múlẹ̀ ló máa mọ̀ o kò mọjọ́ tó wo sórí tó bá lè fi báyọ̀ múlẹ̀ péré àtọ́jú ẹ̀ ló ti wà ní bondage as in read my lips bondage because nǹkan tó bá ti pèlè wọ̀ everyday ló gbọ́dọ̀ máa take note ọjọ́kọ́jọ́ tó bá lọ ṣe mistake lásán tó ṣe mistake wọ̀nyẹn lásán wo ayé onítọ̀hún ta ni ẹ pàwọ́ as in ayé ẹ̀ ta pátápátápátá ó yẹ ẹ́ sìn irú wọn kò sí bó ṣe fẹ́ ṣe kò lè lu ọjọ́ méje lórí ilẹ̀ tó máa fi tó máa fi jọ́nà bá ń pè ah. jọ torí ọlọ́run náà mo fi bẹ̀ẹ́. má bá múlẹ̀ o má jẹ́ kí ìfẹ́ wèrè kó kó sí ẹ lórí kó lọ múlẹ̀ o o gbọ́ make sure pé kó máa ríǹgì létí every time pé má ẹ bá bá yóò múlẹ̀ nǹkan tí mo ní kí n sọ fún ẹ ṣùgbọ́n ṣé o ti tán mm. ṣé kò jù yẹn lọ. all be good girl. fọkàn rẹ balẹ̀ ṣó lè ti mi tó bá lè fi tó gbóríire àsun fọfọn ti pọ̀ ó sùn nítorí ọ̀sọ̀sọ wẹ́rẹ́wẹ́rẹ́ ńlá wo lé gbó ìtàkùn gidigba àwọn ọmọ ẹlẹ́bọ̀ ọ̀dọ̀ oṣù pápá yìí ní ìṣàgbọ́rùn là róróró ìràwọ̀ òkè kò ní kápá ara rẹ̀ ó ká ọ ìràwọ̀ òkè. bàbá mi rà sá tí a bá contract tí mo sọ fún yín wípé fẹ́ gbàǹgbà kan tí mo ṣàdúrà fún mi gbé fún mi báyìí wọ́n ti fún mi contract yẹn wọ́n ti fún mi. ẹ̀yin mọ̀ ẹ̀ ṣe wọ́n ẹ̀ ṣe mo dúpẹ́ o wọ́n ti rí ayé o. n lọ sọ fún ọ wọ́n sọ gbà ikú fún ọ ọ̀ní òjè ọ̀ní ìdáhùn ni. ṣé bá bẹ́ẹ̀ bẹ̀ ṣé kò ṣáà sí yọ̀nù ah, ah, mọ́. wọ́n ti gbé fún ọ wọ́n ti gbé fún ọ. wọ́n gbọ́dọ̀ gbélé ọ lọ́wọ́ ni. Ah, bàbá bọ́ọ̀lù òfin bù ẹ́ dúpọ̀ ẹ̀ lẹ́yìn. <laughs> bàbá ṣẹ́rí um, problem tó wà bẹ́ẹ̀ ni um, wọ́n ní pé kò gí ni máa supply street light fún so owó tó dẹ̀ wà lọ́wọ́ mi ò dẹ̀ tó kọ̀ọ̀kan eh, mo dẹ̀ ní ìdòwò tí màá fi bẹ̀rẹ̀ kọ́ńtrátì rẹ̀. ìbá àwọn àgbàbọ̀ wọn ní ẹ̀wọ̀n ti kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tẹ́kùn bá pẹ̀rọ tí ó yẹ lọ kó wọ̀ ìgbà tó ní gbéṣẹ́ mú yọkọ́ owó tì ní. Eh, nǹkan tó máa ń ṣe ni àwọn máa kọ́ fẹ́ kí àwọn kọ́kọ́ fi owó àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ kọ́ńtrátì náà. ìwé eh, wà lówó náà. ní five million naira mi sá. five million naira. tí bá rí five million naira máa fún ẹnìyẹn ní hundred million so hundred million máa jẹ́ percentage nìyẹn. ẹ ló bẹ́ẹ̀ sá. tó bá fún ní five million five million naira wàá fún ọ ní hundred padà. bẹ́ẹ̀ sá. tó bá rí bẹ́ẹ̀ òun sọ fún yẹ̀kìnì yẹ̀kìnì ọmọ mi tó mú ọ wá ń bẹ́ fún <laughs> mi. àmọ́ ọmọ tó mọ̀ ń dálejò lọ́rùn lọ́wọ́ ó wà lọ́dún dè mí ní àrásàlẹ̀ oh. àmọ́ ó ní kìlọ̀ o o gbọ́dọ̀ dá o tó bá kó five million fún ọ àdéhùn tó sọ bó ṣe ń gbọ́dọ̀ ṣe o tó bá kọ̀ tó mú lè ríṣẹ́ a ò mọ̀ mí o èmi tí mo ní wọn oṣù àmọ́ tí mo pè yá mi pa lójú o ṣọmọ pé wọn láàánú èèyàn ni ṣọmọ pé wọn láàánú mi o gbọ́dọ̀ mú lè rí ríṣẹ́ o o gbọ́dọ̀ mú lè ríṣẹ́ o kí ni mo fọ́. Ah, bàbá èyí náà mú èkó tí ṣe mí ah. èyí kò mọ ìpè mi lè láyé. owó ní bojú ọ̀rẹ́ jẹ́ owó ah, ní bojú ọ̀rẹ́ jẹ́ wọn ò fi ṣe tọmọ wọn ò fi ṣe tọrẹ àmì lè ṣe é. ntí mo fẹ́ kó mọ̀ mi o ó mọ̀ mi o ó mọ̀ bẹ́ẹ̀ mi náà jọ ògiri ọ̀sán àwọn ọ̀gbọ̀gbà púpà láyè lọ́dún yàrá àlejò sálẹ̀ tí má ti dóhùn ló ń sọ wọ́n wà bá wa á pè yóò wà ọ̀kadì pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah, ẹ̀yin ń mọ̀lẹ̀ ẹ mọ̀ wíjọ ìmọ̀ sí bẹ́ẹ̀ ẹ ṣe mú dúpẹ́ lọ́wọ́ yín yóò mọ̀ ju yín ṣe oúnjẹ yín tún lè kàn sínú <laughs> ẹ tó ibi tí mo bá tiẹ̀ dé sórí mo ti gbàyàjọ́ sí i. èmi ni yẹ kí nìyí mo ń jẹ́ yẹ̀kínì mo rò pé ti rí níyìn mo rò pé rí i pé mo ń jẹ́ yẹ̀kínì ẹ̀ wá ń dọ́gbọ́n dà pé fún òun èmi ni mo lè já lówó yẹn wọ́n máa ń pè mí yẹ̀kínì mo lè máa ń dáhùn tayọ̀tayọ̀ mo ti dùn ún èmi ni yẹ̀kínì bàbá mo lè yá ní ten million ọlọ́run ah ó ní tó bá yá five million wá tún one hundred ó túmọ̀ sí pé ti bá yá ní ten million á fún mi two hundred million ah <laughs> má yá má já ní owó yẹn. àwọn àgbàbọ̀ wọn ní ọ̀dàdà má dà ẹni ọ̀dọ́ bá dà kó má fi ṣèbínú tó yá ní abínibí ń dání ẹ sì ti fi péré ọmọ yìí o. ẹ bẹ bẹ̀rẹ̀ àyínú ọdún yìí wà tí ilé wọlé wà bá mi wá fẹ́ gbé fẹ́ lómi kó dáa tí èmi kì í ṣọmọ yín ni. ọ̀dà ká tọmọ lóko dá ká sì sínú làṣà òkúta ẹ̀mọ́ bá wà náà ló gbà padà. ọ ẹ ti gẹ́ ẹ di ẹ ẹ ti gẹ́ ẹ di ẹ n tó dá mi lójú jù láyé pé wọn bí alájà ìyá fún wa fún mi tẹ́yìn wà mí tẹ́yìn wà mí. ẹ wá ní mi ò jẹ́ yẹ kíní wọ́n pa súná yẹ kíní fún mi. ẹ ẹ gbà ẹ lè bí mo ṣe ní kò lù nípa tí tó wá sọ mo ní kò náà dúró dè mí ní àdọ̀lọ́sàlẹ̀ yàrá àlejò àmọ́ ẹ má dara yín o. òun ni kó má dà mí ṣé bẹ́ẹ̀ mo fẹ́ fún mi. ọkọ mi balẹ̀ ṣé bẹ́ẹ̀ wà ń bí ẹ bá tiẹ̀ jẹ́ ẹ ṣe bàbá ẹ ṣe. kọ́lọ̀ ṣáà máa ṣàánú wa ni kò sí èyí náà àwọn olówó yẹn tí wọn ní ìṣòro tiwọn lára aṣọ ara wọn ni wọ́n fi ń bò ẹ wo tẹ́ bá gbọ́ ìṣòro tí ẹlòmíín ni wọ́n ń dojú kọ báyìí ẹ máa fẹ́ máa bá wọn sunkún ni. ọ̀rẹ́ kí ló ń sọ yìí ṣó mọ̀ pé báwọn ọ̀gá mi ṣe lówó tó ìṣòro ẹyọkọ tó ń dà wọn láàmú àbíkú náà ni kódà ìpínlẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ ti ní tí kò sí tó dúró ní mẹ́rin ìyẹn tún lágbára o ẹ ṣé wọn lè máa lọ church níbí Ọlọ́run lè gbàkóso. church wo lọ tí lọ tán dárúkọ ṣòro tí wọn máa níyẹn o. ṣé ẹ ti ẹ̀rí tèmi Ọlọ́run máa ṣàjẹ́ ká kárùn lọ́dọ̀ wọn ni nítorí ìyá ọ̀gá mi ikọ́ yìí ni ibi aláfiṣe tó bá bẹ̀rẹ̀ báyìí ó máa dàbí pé ewúrẹ́ ló ń wúkọ́ ni. ẹ wo èmi ti ń lọ mú ní sùúrù o ti parí ọ̀rọ̀ ẹ̀. àmọ́ àwọn aríra títà kí ni mo fẹ́ lọ ṣe ní kí ni a fẹ́ ṣe sí ọ̀rọ̀ ọ̀gá àti ẹ̀ka yìí tó pọ̀ ń bí àbùkù. ṣòro tó mọ ní ọ̀rẹ́ náà tó fi máa lọ ṣẹ́ mi ṣe pọ̀. lórí ọ̀gá ṣe máa sọ̀rọ̀. show me you show me you lọ́wọ́ ẹni tí ń ṣọ́ ni táàbù rí. ẹsẹ̀ tí fi tẹ́ mílíọ̀nù rà yẹn aha aha i no problem ah kò tọ́pẹ́ kò tọ́pẹ́ ah, èmi gan ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ yìí ẹ jọ torí ọlọ́run ẹ má mess up o ẹ má tẹ ẹ má mess up <laughs> ẹ ah. bàbá wà láàrin wa ẹ rántí o ok ok alright no problem <laughs> ok yàmi yàmi. to get two hundred ten million naira to get two hundred yeah. Shami <laughs> ṣọ́ ni gbà mí o ṣọ́ mi o ṣọ́ mi o lọ́wọ́ ẹni tí ń ṣọ́ ni tá a kò mọ̀ bàbá díjú àwòrán kankan bẹ́ẹ̀ lọ́rọ̀ ilé ayé rí.